محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فاللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما السلام عليكم ورحمة الله وبركاته hadisi alákọ̀ọ́kọ́ nínú tírà bulugul maram ti alḥafiz ahmed ibn ali ibn hajar alcasqalani rahimahullahu ta'ala ọwọ́ alábẹ́ àkọlé tí wọ́n pè ní baabul miyah baabul miyah baabul miyah ó ń bẹ nínú tí àwọn fuqaha wa tó máa fi ń bẹ̀rẹ̀ àlàyé nípa fiqh nítorí pé fiqh ó ní í ṣe pẹ̀lú sísìn ọlọ́run ọba wa a sì mà dájú pé sísìn náà ó ń bùkátà mara bẹ́ẹ̀ sì ni èyí tí ó ṣe kókó pàtàkì tá a sì máa fi ṣe mara nínú nǹkan òun náà ni omi eléyìí ló fà á ìní àwọn olùmọ̀ọ́fin máa ṣe àlàyé nípa omi ní ìbẹ̀rẹ̀ tàbá sí tíra fiqh á rí kí wọ́n bẹ̀rẹ̀ fi kitab at-tahara wa fi kitab at-tahara yabda'una bima yata'allaqu bil-ma' nínú kitab at ti sè mára á rí nípa omi ni wọ́n máa fi bẹ̀rẹ̀ nítorí wípé alikalamu fi wasila ti kalikalamu fi lọ́s sísọ nípa tí ó mú wa tá a lò láti fi ṣe ntọ́lọ́wọ́n bá ní ká ṣe tó náà dà gẹ́gẹ́ bí mímọ̀ nípa ntọ́lọ́wọ́n bá ní ká ṣe gàgán náà láti mọ̀ kíkó omi lálò láti fi ṣe ìmára kò wá ní dáa tó téèyàn bá nímọ̀ nípa omi tó lò láti fi ṣe ìmára náà eléyìí ló fà á. ففي جاكونا فقهاء وفي الإسلام يبدأون ما يبدأون بالكلام بالطهارة وفي كلامهم بالطهارة يبدأون بباب المياه المياه جمع ماء جمع ماء ما كويني مياه وانتو ركي إما تبا فاسي تصوير رأسو كوي مويه so jamu rẹ̀ mìíràn kí ló dé tí wọ́n fi mú wá ní plural tí wọ́n fi sọ pé babul mìíràn tí wọ́n sọ pé babul ma wa dhalika laftan lin-nadari ila tanawwu'ihi wa ikhtilafi ashkalihi wọ́n ṣe ní plural tó ń ti kó mi sínú nǹkan tí máa ń ṣe plural ṣùgbọ́n wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ nítorí pé oríṣiríṣi lomi ẹ̀sìn láti fẹ́ sọ yìí ṣe gbogbo omi lọ́tọ̀ pé ká fi ṣe ìmára yìí ṣe gbogbo omi lọ́tọ̀ ká fi ṣe àlùwàlá ńlọ́fà ni wọ́n fi mọ̀ wá ní in plural. báàbùl mìíràn wọ́n wá mú àdìsí kan wá ní abẹ́ rẹ̀ nínú àwọn àdìsí tí wọ́n mú wá eléyìí jẹ́ àdìsí alákọ̀ọ́kọ́ àdìsí òun náà ní àdìsí Abi Hurayrata radiyallahu anhu qala. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في البحر هو الطهور ماؤه الحل ميتته هو الطهور ماؤه الحل ميتته أخرجه الأربعة وابن أبي شيبة واللفظ له وصححه ابن خزيمة والترمذي ورواه مالك والشافعي وأحمد إليه جاء حديث على قوقو من هو حديث جوان بلوغ المرام أقول لي إيتي ألفون حديثي هنا طهارة البحر طهارة البحر wípé òkun ohun tó má nì òkun ohun tó má lòkun sí. hadithi yìí ó wá láti ọ̀dọ̀ Abi ọlọ́run kó yọ́nú sí i ó ní ọlọ́run àti ọlọ́run ra kó máa sọ nípa òkun wípé òhun ohun tí ó má omi rẹ̀. ohun tó má ni òhun ohun tí ó má lomi rẹ̀ alḥillu maitatu bẹ́ẹ̀ ni ohun tó tọ́ láti jẹ ńlọkù ń bete inú rẹ̀ òhun ohun tí ó má lomi rẹ̀ sí bẹ́ẹ̀ sì ni ohun tí ó tọ́ láti jẹ ní òkú ń inú rẹ̀ akhrajahu al-arba'a àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n gbà wá a sì ti mà sọlá ti sọ pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin gẹ́gẹ́ bó ṣe síwájú fún wa nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tó síwájú pé ńgbà tí wọ́n bá ti sọ pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn tí wọ́n gbà lérò àwọn náà ni ashabul kutubi sitta ma'adal Bukhari wa Muslim àwọn ẹni tí wọ́n ní tíra mẹ́fẹ̀ẹ̀fà yẹn yàtọ̀ sí Bukhari àti Muslim dípò kọ́rọ̀ ọmọ bá nítorí kọ́rọ̀ ọmọ bá pọ̀ iná fi sọ pé kí ni akhrajahu al-arba'a ay akhrajahu abu dawud wan-nasa'i wat-tirmidhi wa ibn majah wa ibn abi shayba àti ibn abi shayba wal-lafdhu lahu èyí tá a wá wí ń bì ó bẹ́ẹ̀ ti ṣe rí yìí ọ̀dọ̀ ibn abi shayba ló ti wá bẹ́ẹ̀ ẹni kí sẹ́yìn máa ń wá bí sẹ́ẹ̀sì rí àdéhìí bí wọ́n ti ṣe pronounce rẹ̀ ń bí inú tíra wò lálọ́ tíra ibnu abi shaiba ibnu abi shaiba àfàgbà olùmọ̀ńlá nínú màhàdì sheikhul imam al-bukhari rahimahumallahu ta'ala ọ̀gá afa kan lọ́jọ́ nínú àwọn afa imam bukhari wọ́n ní tíra kan tó jẹ́ tíra tó gbajúmọ̀ púpọ̀ tíra yẹn à ń pè ní kíni kìtàbù al-musannaf kìtàbù al-musannaf libni abi shayba rahimahullahu ta'ala àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ tí ń bẹ́ńbẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún àdéhìí ni ẹgbẹ̀rún àìníye àdéhìí ni yaani ara àdéhìí thirty something thousand forty thousand nínú àwọn ẹ̀rọ tó wà ń bẹ̀ lóríṣiríṣi ibn abi shayba yẹn wọ́n ní tíra tó ń pè ní kíni al-musannaf yẹn ni kí tẹ̀ ń bá ń wá àdéhìí bó ti ṣe wáyé mọ́ wàá lọ sínú sunan abi dawud lóòótọ́ náà gbà wá pẹ̀lú gbólóyìn ibi tá a ti lè rí pẹ̀lú gbólóyìn lọ́dọ̀ ta ni ibn abi shayba a lè rí pẹ̀lú gbólóyìn lọ́dọ̀ nàìjíríà a lè rí pẹ̀lú gbólóyìn lọ́dọ̀ tirmidhi a lè rí pẹ̀lú gbólóyìn lọ́dọ̀ ibn maja ṣùgbọ́n ìtaari lọ́dọ̀ tiwọn náà á ní tùmọ̀ kan bọ̀ kì í ṣe gbólóhìn kan náà wa sahhahahu ibn khuzaimah Ibn Khuzaima àwọn ní sahih ńláde sí i a sì sọ pé Ibn Khuzaima wọn ní tíra kan tá a pè ní kí sahihu Ibn Khuzaima sahihu Ibn Khuzaima nínú rẹ̀ láti rí àdéhìí táwọn ti mú wa àwọn kan mú wa nu tíra àwọn ní gbogbo àti wọn ti mú wa bẹ́ẹ̀ àwọn pè ń sahih lọ́dọ̀ tiwọn. wa Tirmidhi bákan náà alimami Tirmidhi wọn ní hadithun sahih nínú sunnanu tiwọn. wa rawahu alimami Malik rahimahullahu ta'ala àwọn náà gbé adé fèé jáde àti màtí wọn ti sọ pé ìmáàmù Malik ti gbé adé fèé jáde wọn ti gbé jáde nínú Muwatta ti ìmáàmù Malik. wọ́n Shafi'i bákan náà ìmáàmù Shafi'i rahimahullahu ta'ala wọn ké ìmáàmù Malik àwọn náà gbé jáde nínú tírà wọn àti mà gbogbo gbàtí wọn ti sọ fún wa pé ìmáàmù Shafi'i rahimahullahu ta'ala àwọn gbé adé fèé kan jáde ẹ nínú tíra yẹn làwọn ti gba igi jáde wa ahmadu àti imaamu ahmed rahimahullahu ta'ala ti ṣe ọmọ kí o imaamu shafi'i àwọn gbé jáde nínú tíra àwọn tá a mọ̀ sí kíni musnadi imaami ahmed musnadi al-imaami ahmed. àwọn wọ̀nyí ni àwọn tó gbé àdéhùn jáde sábàárì ẹni tó gbà wá láti ọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam onáni abu huraira radiyallahu anhu abu huraira radiyallahu anhu. ìyapa ẹnu bẹ púpọ̀ láàrin àwọn olùmọ̀ nípa kí ni orúkọ sàábì àgbà yìí báyìí kí ni orúkọ rẹ̀ gan gbogbogbà ayé pé an Abi Hurayrata sami'tu Aba Hurayrata yaqul qala qala Rasulullah sallallahu alayhi wa sallam Abu Hurayrah yẹn kí ni orúkọ rẹ̀ náà rí wọ́n ní ìyapa ẹnu pọ̀ láàrin àwọn olùmọ̀ nípa kí ni orúkọ Abu Hurayrah radiyallahu anhu ṣùgbọ́n wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ nípa orúkọ rẹ̀ ó ń lọ الأميون عبد الله الأميون عبد السلام الأميون عبد الرحمن الأميون أحمد الأميون محمد أتبعي بيلو الإمام ابن عبد البر رحمه الله تعالى من ترى الاستيعاب في معرفة الصحابة ترى تنسي نكبا بات المسابقة من ترى نسي على يفوى ويكلي وريس ريس أورو لوا نكبا كين يرقوا أبو هريرة رضي الله عنه أمارتوا وين وسن لوبي بيوغما دبي ويكلي àmọ́ èyí tí ọkàn balẹ̀ sí nínú kí lórúkọ Abu Huraira radiyallahu anhu èyí tí orúkọ balẹ̀ sí nínú orúkọ Abu Huraira radiyallahu anhu èyí tí ọkàn balẹ̀ sí jù nínú orúkọ Abu Huraira radiyallahu anhu gẹ́gẹ́ bí al-imam ibn abdulbar rahimahullahu ta'ala ti fi sọ òun náà ní ká máa pè ní kíni abdulrahman ibn sakhar abdulrahman ibn sakhar eléyìí lọ́kàn balẹ̀ sí eléyìí tó túmọ̀ sí pé tó máa ti sọ pé abdulrahman ibn sakhar ọkàn wọn lọ sọ́dọ̀ ta ni yóò lọ sọ́dọ̀ abu hurairah radiyallahu anhu abu hurairah tẹ̀rí yẹn olùpọ̀jù nínú àwọn sàbẹ̀ anabi sallallahu alayhi wa sallam ní gbígba àdéhìí wa láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam àti pé kò sí nìkan nínú àwọn sàbẹ̀ anabi sallallahu alayhi wa sallam tó gba àdéhìí wa tó pọ̀ tó èyí tí abu hurairah radiyallahu anhu wọ́n ní àdéhùn tó gbà wá ó ń lọ bí five thousand three hundred and seventy four five thousand three hundred and seventy four hadith ìní Abu Hurairah nìkan gbà wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tẹ́bá wá wò tí ọwọ́ gbà tó ṣe pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ẹ̀ rí i pé àgbà nínú ẹni tí máa hàn kan sórí ìní Abu Hurairah jẹ́ Abu Hurairah gba ìsìn Islam ọdún keje lẹ́yìn hijra anabi sallallahu alayhi wa sallam wá sí Madina ọdún keje ọdún wo la nabi sallallahu alaihi wasallam kú ọdún kẹlò ọdún kẹwàá lẹ́yìn hijira la nabi kú tẹ́lá subtract méje kúrò nínú mẹ́wàá ó ọdún mélòó ọdún mẹ́ta péré ló ṣe pẹ̀lú anabi wa muhammed sallallahu alaihi wasallam ó sì fi háàdéfé márùn àti àti subhanallah. báwo ló ti ṣe jẹ́ bẹ́ẹ̀ Abu Huraira Abu ni tó fàtó fi jẹ́ bẹ́ẹ̀ òun náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sàbẹ anabi sallallahu alayhi inú wọn jẹ́ ni tó so wípé bó tilẹ̀ jẹ́ gba ìmọ̀ lẹ́nu anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àwọn tó máa ń lọ sọ́jà àwọn míì mo tọrọ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam pé n máa rí gbogbo ọ̀rọ̀ tó bá sọ ha kí n má máa gbàgbé rẹ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n sì ní kí n tẹ́ aṣọ mi aṣọ tó wọ̀ kéèyàn fa aṣọ rẹ̀ síwájú ó sì fa síwájú anabi sallallahu alaihi wasallam sì ṣàdúrà sí ó sì ní kó dá aṣọ yẹn padà sára ó sì dá padà sára ó ní láti ìjọ yẹn kò sí ní anabi sallallahu alaihi sọ tó ń gbàgbé ma. sọ eléyìí ó ní abu huraira radiyallahu anhu tá a pè ní Abu Hurayra radiyallahu anhu wọ́n kú ní Madina sanata tis'in wa khamsin ní ọdún kọkàndínlọ́gọ́ta ọdún kọkàndínlọ́gọ́ta lẹ́yìn hijira nabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní Abu Hurayra radiyallahu anhu sàlàyé wọ́n kírun sí lára wọ́n sì sin sí orí ẹ̀ bàkìyà wọ́n sin sí orí ẹ̀ bàkìyà ní Madina nabi wa Muhammad sallallahu alayhi wa sallam qala qala rasul rasulillah sallallahu alayhi wa sallam fil bahar ó ní òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ àti ọlọ́run ọba kó máa bá ó sọ nípa òkun ó ní òjíṣẹ́ ọlọ́run ìkẹ́ àti ọlọ́run ọba kó máa bá ó sọ nípa òkun qala fil bahar kìí sọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ abu hurayra ni radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa sallam fil bahar fil bahar yẹn kìí sọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ abu hurayra ni bí kọjá so that ẹni bá gbọ́rọ̀ yóò máa kí ni nǹkan tá a fẹ́ sọ nípa rẹ̀ ìyẹn nípa ànábì sọ̀rọ̀ nípa òkun so eléyẹn àwọn olùmọ̀ máa ń pè ní kí ni al-idraj wọ́n ń pè ní al-idraj ìyẹn ni pé ọ̀rọ̀ tó wọnú ọ̀rọ̀ ànábì tí kìí ṣe ọ̀rọ̀ ànábì alhamdulillah irú eléyìí wà very clear kò nídìí àwọn olùmọ̀ àgbà kó tó di kó a dá a mọ̀ ṣùgbọ́n àwọn kan bẹ tó ṣe pé a ò lè dá tí wọ́n ń sọ a lè dá ọ̀rọ̀ ànábì mà yàtọ̀ sọ́rọ̀ ẹni tí èsà tọrọ bá wọnú ọ̀rọ̀ àyàfi kó jẹ́ pé jahabizatun min ulama al-hadith àwọn àgbà nínú olùmọ̀ nípa hadith kẹ́ bí imaamu bukhari imaamu muslim alimaamu ahmed àwọn ni wọ́n ṣàlàyé rẹ̀ fún wa pé eléyìí ti wọnú eléyìí àbáwọn imaamu malik rahimahumullahu ta'ala jami'a ṣùgbọ́n eléyìí ọ̀rọ̀ abu huraira radiyallahu anhu ni ó lọ sọ nípa òkun a sì mọ òkun òkun omi ni omi omi tó ṣe wípé ọ̀hán yọ̀ omi tó hàn yọ là ń pè ní kíni omi òkun ṣùgbọ́n ọ̀rọ̀ sálá nàbì sallallahu alaihi wasallam ń bí ṣé ọ sọ nípa òkun ni àbọ̀ sọ nípa omi òkun ètò dọ́gba dùn ni pé ànábì sọ nípa òkun kìí ṣe nípa omi òkun ọ sọ nípa òkun ọ̀rọ̀ wa ta bá omi òkun ó tún ta bá òkú ńbẹ́tẹ̀ òkun. so anabi sallallahu alaihi wasallam wọ́n sọ nípa òkun wọ́n ní huwa at-tahuru ma'uhu al-hillu maytatuhu wọ́n ní ohun tó má tó sì lè fọ nǹkan míì má ńlọmi rẹ̀ ṣe ohun tó má tó sì lè fọ nǹkan míì má ní omi òkun ṣe ìyẹn ni kó omi òkun fúnra ara rẹ̀ má kìí omi ìdọ̀tí omi òkun fúnra ara rẹ̀ má kìí so omi ẹ̀gbin ó sì lè fọ nǹkan míì mà ó lè fọ èèyàn ó lè fọ èèyàn ó lè fọ àyè ibi tá a fẹ́ lò láti fi jọ́sìn mà ìtọ̀ àti ìgbẹ́ ọ̀bá àti ẹ̀wà lára wa àbí láyè tá a ti fẹ́ kírun àbí lára aṣọ wa tá a bá fomi òkun fọ yọ pa àní sọ pé omi òkun tó hàn yọ àní sọ pé omi òkun ti máa ń rùn rárá. ani owó ọ̀pọ̀ hóró omi rẹ̀ ohun tó má tó lè fọ nǹkan mí màní. alḥilu mẹ́tẹ́tọ̀ bẹ́ẹ̀ sì ni òkú ń ń ní ẹranko tó kú sínú rẹ̀ hilon ó wà nù rìwáyà kan halalon ìpè ẹ̀tọ́ ni ẹ̀tọ́ ni pé a ni àdéhìí ó wà nínú gẹ́gẹ́ hadithi alakoko hadithi yìí ọwa nítorí ìbéèrè ẹnìkan bíi anabi wa muhammed sallallahu alayhi wa sallam oni ya rasulallah inna narkabu albahra wa naxmilu macna qaliilan min almaa. فإن توضأنا به نفد فلم نجد ما نشرب أفنتوضأ بماء البحر إلى جيش الله صلى الله عليه وسلم àwọn ajẹni tí máa ń rìnrìn àjò gborí o a sì máa gbé omi díẹ̀ lọ́wọ́ pẹ̀lú wa wọlẹsẹ omi yẹn ó jẹ́ omi díẹ̀ látàrí pé orí òkun la wà. ẹ sì mọ̀ pé ẹni tí ó ń rìn lórí òkun kìí ṣe tí bèbè òkun ni ó gbọ́kọ̀ sí àárín gbùngbùn òkun ni ó gbọ́kọ̀ sí kó ṣe pé ibi jo ń lọ òjìnà púpọ̀ ọ̀wọ́ ògede pé kó o tó tún padà sí tí bèbè òkun ìrìn ńlá ní ọ̀jẹ̀ kò sírò omi tó lè gbé lọ́tọ́ bá tán omi kékeré náà lápè kò omi tó lè gbé lọ́wọ́ tó bá tán omi kékeré lápè nítorí pé kò sómi omi yọ̀ ẹ̀yin náà sì ti mà omi iyọ̀ tayọ̀ ń tà lè dẹnu kò ipa àmọ́ mú àmọ́ tó bá pé túláàsì ògbẹ́ngbẹ́yàn níbi pé téèyàn ọba mú èèyàn lè kú pẹ̀lú bọ̀rùrọ̀ àti ahkam túláàsì ó láwọn òfin tiẹ̀ torí de ilé àwa máa ń lórí òkun omi tá a sì máa gbé lọ kéré nítorí pé mùsùlùmí ni wá àmọ̀kíta bá tọ̀ àtàbà àmọ̀kíta bá ṣègbọ̀nsẹ̀ àtàbà mùsùlùmí ni wá àmọ̀kíta tó kí máa sàlùwàlá a sì mọ̀ yín pé tá a bá ní jánábà lára àwẹ̀ báwo lomi yẹn ti wá lè pọ̀ tó tó bá yẹ pé orí òkun láwà tá à ń ti rìnrìn àjò tí ó tó wá máa ṣe gbogbo nǹkan yìí ní gbogbo à. òun sì ta pure water lórí òkun kò síbi tá a lè gbà rómi àbomi tó jẹ́ pé wọ́n ti yọ iyọ̀ lára rẹ̀ kò sí rí òkun. ìmọ̀ tí wà sí ni wípé torí pé kì í ṣe gbogbo nǹkan tí èèyàn mọ̀ ọ̀gá àwọn ọlọ́gbọ́n ló wá ń bá sọ̀rọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa so kò sẹ́dìgbà tó fi gbogbo nọ́mbà thirty sọrọ. ó ti yé wípé nta àwọn ẹgbẹ́ lọ́lọ́mi kéré tá a wá lè gbogbo wa ti mọ̀ ipò ní tí a máa fi ń sàlùwàlà nọ́málì tá a bá wà nílé fi ń tá a bá wà nílé kò gbọ́dọ̀ ìmọ̀sí kálukú sì ni pé omi òkun máa ń rùn omi òkun ó sì hàn yọ. a sì ti mà nínú tá a mà wípé wa anzalna minas samai ma'an tahura ọlọ́run ní a sọ̀ kalẹ̀ láti sánmà omi kan tó mọ́ tó lágbára láti fọ mímà láti bẹ̀yẹn ní kálukú ti mọ̀ yìí pé omi náà máa fi ṣe àlùwàlá ó gbọ́dọ̀ jẹ́ ma'an mutlaqan bi ma'na idha qila inna hadha ma'un insarafa ilayhi al-lafzu duna ma ta'wil omi ni àwọn èèyàn gbọ́ yìí pé yes omi tí wọ́n ń wí ni láì jẹ́ pàṣẹsẹ̀ máa wá wá nǹkan kan tá a máa fi wéra wọn kó tó di pé wọ́n gbà omi ni. sòṣùpẹ́ tá a bá yẹ pé omi òkun omi ni sẹ̀mẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ yóò pè á ah, omi báwo omi yọ àbómi bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ní títa bá pe tíì ní omi wọ́n sọ à omi tíì àbomi tí a bá pe omi ọbẹ̀ lómi wọ́n ní omi ọbẹ̀ tàbí omi tó bẹ́ẹ̀ náà lómi òkun nítorí pé nítorí ti yé wọn tẹ́lẹ̀ ni pé omi tá a ti ṣe àlùwàlá ó gbọ́dọ̀ jẹ́ omi tó mọ́ tó lè fọ nǹkan míì mọ́ tí ọ̀hán yọ tí ó sì ní àádùn míì lẹ́nu tó yàtọ̀ sí bá a ti ṣe momi sí tí ó sì lóòórùn míì tó yàtọ̀ sí omi ti ṣe máa ń rùn náturali rẹ̀ gbàtọ́kùnrin yẹn sọ bẹ́ẹ̀ náà nàbì sallallahu alaihi wasallam ìbéèrè ló ṣe nígbà tó ṣe ìbéèrè yìí anabi sallallahu alaihi wasallam wọn ọmọ okun anabi òrókun rí sallallahu alaihi wasallam so ṣùgbọ́n allama al-insana ma lam ya'lam ọlọ́run wa ló fi mọ́ mi yẹn ẹnití ọmọ àìkúlẹ̀ ìnsán ṣùgbọ́n anabi gan sallallahu alaihi wasallam wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha kì í sọ̀rọ̀ ọ̀fẹ́ nínú àdìsọ lọ́wọ́ àdìsọ lọ́wọ́ máa ń sọ iṣẹ́ tó wọn bá fi ránṣẹ́ sí ló fi ń bá wa sọ̀rọ̀ ìgbà tí wọ́n bi ànábì sọ̀rọ̀ àdìsọ lọ́wọ́ léèrè bẹ́ẹ̀ ànábì ò béèrè pé kí nìkan ẹ ṣàlàyé òkun fún mi ẹ sì máa rí nínú àwọn àdìsí míì wípé bi ànábì sọ̀rọ̀ àdìsọ lọ́wọ́ léèrè gẹ́gẹ́ bí ẹni tó lòun fẹ́ lọ pa ẹran kan ní àyè kan tó ń pè ní buwana anabi sallallahu alayhi wa sallam wá béèrè pé ẹran tó jẹjẹ pọ pa ní buwana yẹn sí buwana yẹn wọ́n máa ń sọdún kan nínú ọdún ayé ojú dúdú ń bẹ̀ ó rárá wọ́n máa bọ èrè kan bẹ̀ rí tẹ́lẹ̀ ó rárá anabi pé ìjẹjẹ rẹ ìjẹ rẹ tó ṣe lọ pé ń bẹ anabi béèrè so anabi ò béèrè pé kí ló nítorí bá ti fi máa. gẹ́gẹ́ anabi sọlá àṣẹlá ò ti ṣe dé yámánì rí anabi ò dé yámánì rí ṣùgbọ́n gbàtí wọn rán mu'adh ibn jabal radiyallahu anhu lọ sílẹ̀ yaman àti abu musa al-ash'ari radiyallahu anhuma tí wọn rán wọn lọ sílẹ̀ yaman nínú àdìsí ti mu'adh ibn jabal anabi sọ fún pé innaka ta'ti qawman ahla kitab àwọn kan tá a rán ọ yìí àwọn tó ń lọ bá àwọn kan ní tá a fún tírà subhanallah ta ló fi máa nẹ́bì allahu rabbil alamin. sùpẹ́nà ní bí ànábì ò béèrè pé kílò tó ń tipa ànábì ò mọ̀ òkun kò rókun rí kò gun okun rí. sòṣùgbọ́n ọlọ́run ọba fi ti èèyàn ọmọ mayàn ànábì wa kì í sì sọ̀rọ̀ àyàfi tọ́lọ́run ọba fi ránṣẹ́ sí. ànábì dáhùn lẹ́ẹ̀kan náà wípé huwa tahuru ma'uhu ohun tó máa tó lè fọ nǹkan míì mà ńlọmi òkun alḥilu maitẹtọ sì ni òkú mbese inú òkun halal ni àlejẹ táde sì bá wa tó ṣe pé wọn kàkà àdìsí fún ọ pé òwò pọ̀ hóró máa hò àti sọ pé. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في البحر في البحر يسر النبي قال النبي صلى الله عليه وسلم صنقوا يسر النبي مو أمكو من بعد يسر النبي ما هو قديس يسر لتباي هو الطهور ماؤه الحل بيته هو الطهور ماؤه alḥílù mẹ́tàtọ̀ wípé ohun tó má tó lè fọ nǹkan míì má lomi ẹ̀ ohun tó má tó lè fọ nǹkan míì má ni omi rẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹ̀tọ́ ńlọkùn bẹ́tẹ̀ inú rẹ̀ fún jíjẹ fẹ́ni tó bá fẹ́ jẹ sẹ́mà kàdísì yẹn fún ọ bẹ́ẹ̀ kí ló gbọ́ yín náà rí wípé ntọ́ mọ́ tó lè fọ nǹkan míì má lomi ẹ̀ bẹ́ẹ̀ sì ni òkú ń inú rẹ̀ ni ká jẹ. àgbọ̀ yìí mẹ́ ike kíni ń tọ́ mọ́ tó lè fọ nǹkan mi màá náà omi kíni omi kíni omi kànga omi odò omi òkun omi òjò omi òjò omi ọbẹ̀ omi tíì abẹ́yẹ sẹ́wọ́n pé gbogbo ha bákan náà òkú inú ẹtọ ni ká jẹ òkú ń inú òkú ń inú ẹ̀rọ̀fọ̀ pọ̀tọ̀pọ̀tọ̀ à òkú ń bete òkú odò òkú ń bete òkú ń odò òkú ń inú ọbẹ àbí wò ní sì yẹn ó yè kò ní gbogbo tó látọ̀dọ̀ ọlọ́run ọba wa àbí látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó kí tá a bá wo ọ̀rọ̀ lásán tá a wo kí ló fà tọ́rọ̀ yẹn fi wá tá a mọ̀ kí ló fà tọ́rọ̀ yẹn fi wá a hà lè gbọ́rọ̀ yun yìí gbogbo ọ̀rọ̀ tó ṣe kí tá a bá mọ̀ di tí wọ́n fi sọ a lè gbọ́ yìí. irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n máa sọ yìí pé sábàbí tó mu wá òun náà gbọ́dọ̀ di ara ọ̀rọ̀ yẹn péye wa sábàbí tó mu wá òun náà gbọ́dọ̀ di ara ọ̀rọ̀ yẹn kọ́rọ̀ yẹn ó lè báyìí táfi lè ya sábàbí yẹn sọ́tọ̀ àlè yẹn yé ma ajẹ́ pé sábàbí náà ti dàrọ̀ ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam níbí fal-ibratu bi khususi sábàbí la bi umumi al فالعبرة هنا بخصوص السبب لا بعموم اللفظ àjẹkẹ́ ní tí a sì làákàyè nípa rẹ̀ nípa arú àdìsí yìí onísábàbí gan special tó mu wá kìí ṣe bọ́ọ̀ rẹ ti ṣe gbòòrò ṣèyí wa ìyẹn nípa àdìsí ẹ̀ lè lò lórí nǹkan mi tó yàtọ̀ sókun. al-ibratu huna bi khususi sababi la bi umumi al-lafz ṣùgbọ́n tọ̀rọ̀ bá wá lọ́dọ̀ Ọlọ́run àbí látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam tá a gbọ́ ọ̀rọ̀ yẹn yékéké láì mọ tó mu wa ya ayyuhal ladhina amanu ittaqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun ẹ páyà Ọlọ́run nípa apá pípáyà rẹ̀ ẹ sì mẹ́sì gbà láti kú àyàfi nígbà tẹ̀ jẹ́ mùsùlùmí irú rẹ̀ lọ́wọ́ pọ̀jù nínú alukur'an èyí tí ó bùkátà ká máa sábàbí rẹ̀ lọ́pọ̀jù nínú alukur'an olùpọ̀jù nínú sunna anabi sallallahu alayhi wa sallam eléyàn ni wọ́n sọ pé al-ibratu bi'umumi al-lafzi la bi khususi as-sabab al-ibratu bi'umumi al-lafzi la bi khususi òun là àmọ́ yín pé no ètò jà ní pé sọ̀rọ̀ yẹn kárí ń tọ́sẹ̀lẹ̀ yá àbí ọ̀kárí ẹ̀ ọ̀kárí ẹ̀ à kò sí ń tọ́kàn wá pẹ̀lú pé sábàbí tó mú wa hàn àwa pé ah sábàbí yẹn lọ́ba wí nìkan ah kì í ṣe sábàbí yẹn lọ́ba wí nìkan gbogbo nǹkan lọ́ba wí díjọ́ gbòǹda àlùkìyàmù. sọ ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá ti wá báyìí tó jẹ́ pé a lè gbọ́ láì má sábàbí rẹ̀ á sọ pé al-ibratu bi khususi special reason tó mú ńlá lè ti ọ̀rọ̀ yẹn lé lórí ànífẹ̀ẹ́ lójú a sọ pé àdìsí yìí kò ṣeé lò àfi lórí omi òkun nìkan àfi lórí òkun nìkan kò ṣeé lò lórí odò lásán kò ṣeé lò lórí kànga kò ṣeé lò lórí omi tíì kò ṣeé lò lórí omi ọbẹ̀ ṣùgbọ́n omi kíni òkun. tọ́ wọ́n ní huwa pọ̀húrù màá ò alḥìlù mẹ̀tẹ́tù wípé omi òkun ohun tó mọ́ tó lè fọ nǹkan míì mà ní ohun tó mọ́ tó lè fọ nǹkan míì mà ní ìyẹn ni pé òun fúnra ara rẹ̀ nínú ara rẹ̀ ọmọ tẹ́lẹ̀sì ní nǹkan mọ́ àkọ́kọ́ tí ọkọ wá sórí wa nínú ṣẹ̀ríà ni pé a lè fi ṣe mára tabati ní nǹkan mọ́ ó lè fọ nǹkan míì mà àkọ́kọ́ tí ọkọ wá sórí wa nínú ṣẹ̀ríà ni pé kí ni a lè fi ṣe mára nítorí pé ń bẹ nínú omi èyí tó mẹ́ ṣùgbọ́n tí kò lè fọ nǹkan míì mà tá a lè mú ìyàtọ̀ ń bẹ láàrin ọmọ ó lè fọ nǹkan míì mà àti ọmọ lásán nítorí pé èyí tó mú sínú èyí tó fi ro kàfi sí ráì ìsì kọ̀ǹdíṣàn rẹ̀ ní kọ́ mọ́ kó sì lè fọ nǹkan míì mà àbí bẹ́ẹ̀ kọ́ ni omi tó rorò dà sí nísìn olóòlì sí ráì sọmọ pé oró mi míì ni. bẹ́ẹ̀ ni àbí so bákan náà omi ní ìsìn mílìkì kan sínú rẹ̀ olóòlè mú tó ọmọ pé oró mi nì so nítorí de eléyìí eléyẹn nínú sẹ̀ríà mílìkì ti kasi sí ó ti sọ́dọ̀ orísìí mi o ní fi ṣe ìmára oró ti kasi ó ti sọ́dọ̀ orísìí mi ní fi se mara torí de eléyìí omi tá a fi se mara nínú sẹ̀ríà ó gbọ́dọ̀ kó fúnra ara rẹ̀ ṣe ọmọ ó sì lè fọ nǹkan mímà torí kì í gbogbo omi tó mọ́ fúnra ara torí omi tó mọ́ fúnra ara rẹ̀ nìkan tí ó sì fọ́ nǹkan mí ìmà a kì í lo eléyàn nínú ìmára a kì í lo eléyàn nínú ìmára akẹ́kọ̀ọ́ wa nísìnyí báyìí ìtọ́ ń bẹ lára ẹ̀wù rẹ̀ ìgbẹ́ ń bẹ lára ẹ̀wù rẹ̀ so wọ́n wá wó omi títí ò so ṣùgbọ́n orí omi ṣáì sáàdà omi tíì tó jẹ́ pé kò sí mílìkì ń bẹ lápèjúwe orí ṣé ó fìfọ̀ gbẹ́yìn ó fìfọ̀ tẹ̀yìn àbọ̀ ò ní fìfọ̀ onìkan lórí tó fìfọ́ òní fìfọ́ wọ́n á fi fọ́ ṣùgbọ́n nígbà tó fi fọ́ yẹn wọ́n á lọ kírun bẹ́ẹ̀ sọmọ kò ní kírun bẹ́ẹ̀ àbẹ́yìn ó kírun bẹ́ẹ̀ àkọlọ̀ kírun bẹ́ẹ̀ o nítorí pé ọ̀fọ̀ kò sígbẹ́ ń bẹ̀ mọ́ nígbẹ̀ẹ́ ṣùgbọ́n sẹ́kù ń bẹ̀ nídàájọ́ sọyẹ wa o ti fomi tí ìfọ̀ ìgbé òsì ń bẹ̀ mọ́ tá a lè fojú rí ṣùgbọ́n ìgbẹ́ sẹ́kù ń bẹ̀ lófin torí délé ọ̀gbọ́dọ̀ wá fìgbẹ́ kírun ẹ̀ kò sí ìgbẹ́ lára mi ìgbẹ́ ń bẹ ń bẹ nínú òfin kò sí ìtọ̀ mọ́ lára mi ìtọ̀ ń bẹ ń bẹ nínú òfin omi tó fi sè máa yẹn ó gbọ́dọ̀ ju omi tó mọ́ tó sì lè fọ nǹkan mi mà bí màánà omi tọ́tọ́ kò fi sàlù àlá ló máa fi fọ̀gbẹ́ omi tọ́tọ́ kò fi sàlù àlá ló fi fọ̀tọ̀ omi tọ́tọ́ kò fi sàlù àlá ló fi fọ gbogbo ẹ̀gbin kì í sí omi tí ọ̀tọ́ kò fi sàlù àlá tọ́ àsọ pé sẹ́mi ọkàn fẹ́ fọ ọkàn fẹ́ fọ kíni wàhálà ìhì tí wọ́n bá tọ́ lé akramakumullah tòun àti wàá tọ̀lé wàá fẹ́ fọ̀tọ̀ yẹn tòun kàn sọ aṣọ yẹn sínú omi òmò ni tọ fẹsọ kò ti fọ ni a sọ pé kò sí tọ̀ ń bẹ̀ mọ́ ní àfojúrí ìtọ́sí ń bẹ̀ lófin Allahumma àyàfi tó bá ṣe kí kótó kótó kótó di pé ó wọṣọ yẹn wọ́n tún sínú pẹ̀lú omi tó ń má tó lè fọ̀ nǹkan mímà àbómù náà lásán lọ́kàn fífọ́. nígbà tó fóòmù lásán fọ ọwọ́ ọmọ wa láti sánmà òjò wa bá wa sin gbogbo ẹ̀dá náà fi tọ̀ ní ìsinú ọ̀sẹ̀ mà mo rò pé ó yé wa ẹ̀hẹ́n ní ìsẹ́yìn nìkan wá tọ̀ sínú mọ́ṣáláṣí àkàrà wọn fún wa bàbá nu ẹ wá ní ẹ lọ bomi bomi wa ẹ dami máa fi fọ àìpé ń láfojúrí ọ̀gbọ́dọ̀ kírun lórí ẹ̀ omi tá a fi ṣe ìmára gbọ́dọ̀ mọ ó sì gbọ́dọ̀ lágbára láti ṣe kíni láti fọ nǹkan mi mọ. kí ni omi òkun iyọ̀ kí ni àìkú sórun rẹ̀ ó máa ń rùn ọ̀dà ànábi sọlọ lọ́wọ́ àti sọlọ sọ ọmọ ó lè fọ nǹkan mi mọ ó mọ ó lè fọ nǹkan mi omi kalẹ̀ tá a lè fi sàlùwàlá kí ló dé tá a lè fi sàlùwàlá omi òkun náà níyọ náà torí pé àwa la dayọ̀ yìí sí i ta ló ń dayọ̀ sí tòkun bọ́lá ń ṣe dànù sòtẹ́yìn náà bá mọ ọmọ tẹ kàdá kankan sínú omi tí ń di oòrùn bí òkun tá fi sàlùwàlá a lè fi sàlùwàlá ṣùgbọ́n omi òkun tó ti bí sẹ́rùn a lè fi sàlùwàlá àbá a fi sàlùwàlá a lè fi sàlùwàlá. ọ̀dà omi tá a dayọ̀ sí nsa lè mú sa lè mú àbá lè mú omi òkun náà tí yọ wà ń bẹ sa lè mú àbá lè mú ọ̀rọ̀ alẹ́mú alẹ́mú kọ́ làwa ń sọ nísìn tó yé <laughs> ní ìsìn sálẹ̀ fi ṣe mára àbá lè fi ṣe ìmára sálẹ̀ fi ṣe mára tó sálẹ̀ fi ṣe mára èyí tó jẹ́ pọ̀ wà la màmá dáadáa nǹkan sí sálẹ̀ fi ṣe mára. àwọn olùmọ̀ wa sọ yìí pé. gbogbo tó bá dàpọ̀ mọ́ mi tó ṣe pé àjọṣepọ̀ wọn pẹ̀lú mi àjọṣepọ̀ múmúlé tira ẹni ni kò ní nǹkan kan ṣe nínú bíbomi jẹ́ pé wọ́n jọ múlé tira wọn ni kò ní nǹkan kan ṣe nínú pé bomi jẹ́ àmọ́ tó bá jẹ́ pé àjọṣepọ̀ wọn àjọṣepọ̀ lúlúpọ̀ ara wọn ni ó máa ń bomi jẹ. ما كانت علاقته بالماء علاقة مجاورة لم يؤثر فيه وما كانت علاقته به مخالطة أثر فيه gbogbo ń dájọ́ sí pọ̀ rẹ̀ pẹ̀lú mi bá jẹ́ ike wọ́n jọ mú létí ara wọn ni. wọ́n jọ múlẹ̀ tira wọn ní neighborship wọ́n ebomi jẹ́ tó neighborhood ni ọ̀bomi jẹ́ àmọ́ tó bá yẹ pé wọ́n mix wọn ní ìmọ̀ torí àwọn sọ yìí pé òkú tẹ́rì yẹn iyọ̀ tí ń bẹ pẹ̀lú rẹ̀ yẹn àjọṣepọ̀ pé wọ́n wọn àjọṣepọ̀ pé wọ́n wọn ṣùgbọ́n èyí táwọn amọ̀ mẹ́ta sí àjọṣepọ̀ lúlú pọ̀ ni torí jẹ́jẹ́jẹ́ lomi ti wà tẹ́lẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ ni ọ̀sì ti wà tẹ́lẹ̀ ká tó dà wọ́n pọ̀ kẹ́bẹ́ sí mọ̀ pé jẹ́jẹ́jẹ́jẹ́ lomi wà kẹ́ tó da mílíkì sí jẹ́jẹ́jẹ́jẹ́ lomi wà kẹ́ tó dòrò sí jẹ́jẹ́jẹ́jẹ́ lomi wà kẹ́ tó dàtà sí eléyìí wọ́n pè ní àlàkọ́tò mú xaalapọ̀ relationship kan mix mara wọn ni eléyìí máa ń ba omi jẹ́ kò ní jẹ́ ó ṣeé ṣe ìmára bẹ́ẹ̀ náà ni ojú oró tó máa ń bẹ lókè mi yẹn ewé tó máa ń wù lókè omi fẹrẹngẹdẹ yẹn òsì bàtà ẹ̀rì pé gbogbo àwọn ilé yẹn orí omi ni wọ́n wà ìgbà míì wọ́n máa yòrò wọ́n máa toró sójú omi débi pé á yí omi yẹn padà á di green gbogbo ilé ò burú nítorí pé neighborhood ni àbí òye ibi tọ́lọ̀ ń domi sí tọ́lọ̀ ń déwé náà sínú kì í ṣe ló mú lọ́sọ̀ bẹ́ẹ̀ sílẹ̀ yẹn lápá àbí òní lápá kò ní lápá unlike kí wọ́n á múlò owó yẹn kọ sọ sínú omi pé ebi lẹ́yìn náà fi sàlù aláṣọ pé kò burú kò lálù aláṣẹ báyìí tí o bá lálù aláṣẹ omi tó wà yọjọ omi tí ò sí eléyìn bẹ́ẹ̀. ṣùgbọ́n ilé lómi kankan nígbà tí bomi kankan jáde ẹ rí pé gbogbo ẹ dúdú ni tá a lè fi sàlù alá bá a lè fi sàlù alá a lè fi sàlù alá nítorí bọ́lá wọn bá ti dánu òun àti dúdú yìí wọ́n dá wọn pọ̀ ní níbùdó wọn so ṣùgbọ́n àwọn amọ̀ọ́mọ̀ da tìró sómi sẹ́wọ̀n pétọ́ àwọn ò tí ì lálù àlàáṣe ń bẹ̀rù so òjò rọ̀ láti sánmà ẹ wá gba omi òjò yẹn omi òjò yẹn ọ̀kan kankan kó tó di pọ̀ kan ibi tí ẹ̀ ń gbà sí ọwọ́ ahàn kó omi yẹn dúdú á fi sàlù alá bá ní fi sàlù alá á sàlù alá torí bọ́ọ̀lù wọn bá ti ṣe dànù nísìnyí á pé omi tá fi sàlù alá tá fi ṣe ìwẹ̀ janaba tá a máa fi wẹ̀wẹ̀ pé nǹkan oṣù dá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a máa fi fọ ẹ̀gbin lára wa lára sọ wa láàyè ibi tá a fẹ́ lò sí láti fi fẹ̀sìn a rí pé omi tí ọmọ tó lè fọ nǹkan máa ni ó gbọ́dọ̀ jẹ́ omi tó ṣe pé ń bẹ bọ́lọ̀ wọn bá ti ṣe dá nǹkan kan yí padà yàtọ̀ sí bọ́lọ̀ wọn bá ti ṣe dá tó bá yẹ pé bọ́lọ̀ ti ṣe dá ó mú àyípadà bá omi òkun ohun tó má tó lè fọ nǹkan mi mà ní. hadithi yìí òun náà ni àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ nípa ṣíà ni wọ́n lò láti fi sọ fún wa wípé látara rẹ̀ ọ̀rọ̀ àwọn ẹni tó ń sọ pé kọ̀tọ́ kápò omi òkun sì mára ọ̀rọ̀ wọn kò sì déédéé. apá kan nínú àwọn olùmọ̀ tó sì pé àwọn sàbí kan bẹ́ẹ̀ nu wọn náà wọ́n ní kọ̀tọ́ kápò omi òkun sì mára. wọ́n nítorí pé omi òkun tàhtẹ́hó náàrún wọ́n ní nàmbẹ́ lábẹ́rẹ́ wàtàhtẹ́ náàrí máàún nísàlẹ̀ náà omi bẹ́ẹ̀ wàtàhtẹ́ máà ìnáàrún lábẹ́ omi míì kuma iná mi tún bẹ́ẹ̀ wọ́n kà títí ó fi pé méje àwọn wọn mọ̀ èyí táwọn mọ̀ ní pé huwa pọ̀ hóró máa òhò omi rẹ̀ ń tọ́ mọ́ tó sì lè fọ nǹkan mí mọ ni bẹ́ẹ̀ la nàbí wa sallallahu alaihi wasallam sọ fún wa. lódodo iná sẹyọ nù òkun nígbẹ̀yìn ìgbà nígbẹ̀yìn ilé ayé iná sẹyọ nù òkun ọlọ́run bá ní wá idhal biharu sujjirat ẹ tún rántí ìgbà tí òkun gbiná la ilaha illallah sẹ́wọ̀n pé àgbẹ̀dẹ lẹ́yìn ó ti máa rò pé náà sẹ̀ ọlọ́run á ní. ní ìgbà tí òkun bá gbiná ọjọ́ tí gbogbo nǹkan dàrú nù jọ̀gbìn dàlùkìyàmà tó eléyìí túmọ̀ sí pé lódodo iná ṣẹyọ láti inú òkun wọn lẹ́sìk nínú ìwádìí tí wọ́n wádìí láwọn sáyẹ́ntìsì lónìí náà wọ́n rí i pé bìkan bẹ tó ṣe pé ibú òkun yẹn títí ti tí ń rọ́ lura wọn tí mo ń rọ́ lura wọn pọ̀ iná bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nílé ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n mọ̀ nípa ẹ̀jẹ̀zẹ̀lẹ̀ ilmi fil Qur'an tí wọ́n ní ìmọ̀ nípa bí al-Qur'an ti ṣe dá sáyẹ́nsì lágara. wọ́n sọ pé kò sí nǹkan tuntun bẹ́ẹ̀ torí kọ́ làwọn bá sọ pé wà á al-biharu ẹran tí ìgbà tó kàn gbiná ṣebí náà ẹ̀ rí nsàlẹ̀ nínú ìsìn yóò gbiná jáde níjọ́ gbèǹde. ṣèlè ìtumọ̀ sí pé lódodo iná ń bẹ lábẹ́ òkun ṣùgbọ́n ní bẹ lábẹ́ rẹ̀ ó sì wá túmọ̀ sí pé àlè fi sàlù aláná rí jàmá sí gbogbo omi tó má ti gbé kaná torí pé wọ́n fẹ́ hàn sí wa yìí pé ta'lilu ulaika fi man'ihim at-taharata bima'il bahr ka'annahu likawni an-nari tahta ó dàbí ìgbà tó sọkẹ́ ń dábì sẹ́rí ni pé ìgbà tó sọ pé náà ní abẹ́ òkun àlè fomi òkun ṣe àlùwàlá ó dàbí ìgbà tó sọkẹ́ ń táwọn ti ràn mánu tó wá túmọ̀ sí kí gbogbo omi tí iná bá ti ń bẹ lábẹ́ àlè fi sàlùwàlá ni pé àgbọ̀dọ̀ gbómi kaná ká fi sàlùwàlá àgbọ̀dọ̀ gbómi kaná ká fi wẹ̀wẹ̀ jánábà ẹ̀rí pé àwọn míì náà mẹ́ńtálítì wọn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ẹlòmíì wà tó yẹ pé ní sọ òtútù mú gidigidi ẹ pé ẹ lọ sàlùwàlá pé òtútù mú ni ẹ gbómi kaná náà omi gbóná àfomi <laughs> gbóná sàlùwàlá àti lè sálífomi òtútù àlefi sálífomi gbóná wẹ̀wẹ̀ jánába àtẹlẹfi wẹ̀wẹ̀ jánába ẹ wo sàábì yẹn sọ́ọ̀hìbù ṣọ́jà ẹni tí wọ́n sá lọ́gbẹ́ lórí wọ́n ti láwọn sàábì lọ sógun kan that is sẹlẹ̀sìn dojú ogun wọ́n sá lọ́gbẹ́ lórí ìmọ̀ sá lọ́gbẹ́ lórí wọ́n wá béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n bẹ pẹ̀lú rẹ̀ náà tàbí kẹ́ dákun so ọgbẹ́ ni wọ́n sá mi lórí ìmọ̀ tó jí láàárọ̀ jánába mu ẹ dákun ṣé mo lè wẹ ìwẹ̀ jánába pẹ̀lú ṣé ṣé dandan ni kí n wẹ̀wẹ̀ jánábà ni òtútù ló sì tún mú báyìí wọ́n sì tún ti sá mi lọ́gbẹ́ lórí wọn ọ̀wẹ̀ náà ni. eléyìí tó túmọ̀ sí pé kí èèyàn tó di pọ́ mọ̀ kó gbọ́dọ̀ máa fèsì fa èèyàn gbọ́dọ̀ máa ipò ń dà àpò òjijì tí ó kà da irú. so nítorí délé òun bá ní àwọn bá sọ fún pé ọ̀wẹ̀ náà ni wọ́n bá lọ rọ́ mi tútù ọ̀rọ̀ sórí ẹ bá bẹ́ẹ̀ kú ó kú anábì ní qataluhu qatalahumullah wọ́n pa ọlọ́run kọ̀ wọ́n tọ́ba èpè ní àmàdàn torúkọ anábì sallallahu alaihi wasallam wọ́n sọ nígbẹ̀yìn pé gbogbo ẹni táwọn ṣe pè fún àdúrà làwọn ṣe náà mùsùlùmí o yàtọ̀ sáwọn ọ̀daràn o tọ́ eléyìí túmọ̀ sí wípé a lè gbómi kaná Umar radiyallahu anhu wọ́n ló ní kókò kan wọ́n pè kọ̀mùkọ́mà kókó yún náà má bàa fi gbómi kaná ni yóò fi wẹ̀wẹ̀ tó bá fẹ́ wẹ̀ wọ́n á wẹ̀ jánábà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ngbà tó tutù bá mu. sọlẹ́ ìtumọ̀ sí pé àlefomi gbóná wẹ̀ náà àlefi wẹ̀ jánábà kọ́ sáwọn ti gbóná débi pé omi ò ní kan gbogbo ara rẹ nítorí pé omi ń ju ọlá ọ̀sà jáde gẹ́gẹ́ bó ti jẹ́ pé tómi bá tutù náà jù so omi ò ní kan gbogbo ara rẹ ó tú lẹ́ni wípé tọ́ sọ́sà ti kìn tọ́pọ̀ jù so bẹ́ẹ̀ náà ni omi kó sá máa gbóná ju lọ́nà tí ó fi sí ọ léṣe tí òfin nílé ṣe sùúrù wò pé sómi kàbíkìbí lára rẹ̀ ṣùgbọ́n kan náà nínú nǹkan tí wọ́n tún sọ tó tún wá lọ́dọ̀ àwọn olùmọ̀ òun náà tún ni pé omi alùmùsàmásù omi tí wọ́n gbé sóòrùn wọ́n gbé sóòrùn kó lè bá a lọ́wọ́ọ́rọ́ ẹni pé tó tutù bá mú gbà mí tóòrùn wá ra yọ ẹ ní tẹ́ fẹ́ fi gbómi kaná pé ẹ lè lọ gbómi sóòrùn wípé tóòrùn bá pa omi yóò tún lọ́wọ́ọ́rọ́ yàtọ̀ sí omi tó rùn ọ̀pá eléyẹn náà apá kan nínú àwọn olùmọ̀ọ́lá lè fi sàlù àlá àti gbọ́dọ̀ ló láti fi wẹ̀ li'annahu yurisu albaros yurisu albaros wọn nítorí máa bí ẹ̀tẹ̀ ọ̀sọ̀hìn ní pé kì í kankan ọ̀sọ̀hìn ní pé omi tó rùn pa kì í so eléyìí túmọ̀ sí pé àwọn olùmọ̀tò sọ pé àlè fún mi òkun sàlù àlá nítorí pé wọ́n ń wo pé iná ń bẹ lábẹ́ rẹ̀ kò tó kò tó lẹ́rìí nítorí pé àlè fomi tí wọ́n gbé kaná àlè fi sàlùwàlá àlè fomi tí wọ́n gbé kaná àlè fi wẹ̀ àlè fomi tí wọ́n gbé kaná àlè fi ṣe ìmára gbígbé kaná kò sọ di ẹ̀gbin Allahumma àyàfi tó bá jẹ́ pé omi tẹ́ kaná yẹn igi tẹ́ fi gbé kaná ìgbẹ́ ń bẹ lára rẹ̀ tígbẹ́ bá ń bẹ lára igi tẹ́ fi gbómi kaná àbí gbẹ gan lọgbẹlẹ fi gbómi kaná ìgbẹlẹ lò bí igi so òun gan fúnra ara kò ní sọ ìdẹgbin o àmọ́ tí ó ṣẹlẹ̀ ni pé èéfín tí máa ń jáde lára rẹ̀ yẹn so tí bá tún padà wọnú omi inú omi yẹn ó fi di ntẹ ní seke ní ní lè lò gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tó bá pé igi tó dáa náà lẹ fi gbómi kaná ṣùgbọ́n ń ṣe èéfín tó pọ̀ èéfín tó pọ̀ yẹn wọ́n á di ó di ń tọ́ sọ omi di ń tọ́ jẹ́ pé ń tèsì èéfín yẹn àní fi wẹ̀ àní fi sàlùwàlà àfi tó bá fi wẹ̀ ìwẹ̀ àṣà tó yẹ pé ọ̀fẹ́ márùn sáwọn èèyàn ọ̀fẹ́ wẹ̀ kẹ̀kẹ́ so eléyẹn o lè fi wẹ̀ àmọ́ tó bá kó ọ̀fẹ́ wẹ̀wẹ̀ jánábà ọ̀fẹ́ wẹ̀wẹ̀ pé nǹkan oṣù rẹ̀ tán ọ̀fẹ́ wẹ̀wẹ̀ jimá ọ̀fẹ́ wẹ̀wẹ̀ ọdún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọ̀wẹ̀ tẹ̀sìn mú wa àbúfẹ́ sàlùwàlá ọgbọ́dọ̀ jó mi yẹn kò tẹ́sì èéfín ọgbọ́dọ̀ yẹ kó mi yẹn kò tẹ́sì àwọn ẹ̀yìn tó fi gbé kaná tó bá gbé gbẹ ni akaramakumullah so tó bá pé ńlẹ lò gẹ́gẹ́ bí epo so tí n fi jẹ́ kí náà yẹn ó jò tí bá wá ń ṣe èéfín tí èéfín yẹn èéfín yẹn gbọ́dọ̀ padà sínú omi yẹn débi pé nígbà tó bá ti smell rẹ̀ ọmọ rí i pé subhanallah ẹ̀ ṣáàdà so tó bá ṣẹlẹ̀ báyẹn inú ò lè fi irú omi bẹ́ẹ̀ yẹn ló lè fi sàbàlá ló lè fi ṣe ìmára ǹjẹ́ tí lè bá yé wa a ti rí i pé nìsín omi òkun tó mọ́ tó lè fọ nǹkan míì mọ́ ni ṣùgbọ́n nítorí mọ́tò lè fọ nǹkan mi máa ni níṣẹ́jú mi níṣẹ́jú mi báyìí ilé nìkan ṣe dàgbẹ́ sínú òkun níṣẹ́jú mi níṣẹ́jú mi báyìí lẹ́nìkan ló ṣe wọ́n gbogbo ọkọ̀ ọkọ̀ tó sàn fi pàgbẹ́ lágbo wọn wọ́n kàn tùdà síbẹ̀ yẹn ni tó àwọn sọ pé anabi sọ pé huwa tahuru ma òhó alḥilu mẹ́tẹ́tù bẹ́ẹ̀ ni huwa tahuru ma òhó alḥilu mẹ́tẹ́tù ó kùn ìgbà tí àwọ̀ rẹ̀ kò bá tún yí padà sí bá a ti ṣe mọ́ òórùn rẹ̀ ò tún yí padà sí bá a ti ṣe mọ́ títọ́wò rẹ̀ ò yí padà sí bá a ṣe mọ́ tó agbẹ́bí tí wọ́n gbẹ́dà sí yẹn òwò jìnnà síbẹ̀ sọ nítorí pé ọ̀kan lè di àdéhùn yẹn mú kọ́ ọmọ wa fi sọ pé wọ́n ti sọ pé omi rẹ̀ ń kọ́ ohun wá ní whatsoever wọ́n lè dà á bẹ̀ àá o. so ọgbọ́dọ̀ ní àmójútó pẹ̀lú ibi tí wọ́n fẹ́ bù yẹn wọ́n lè ṣẹ̀k gẹ́gẹ́ bí òtún ti wá nínú tíra yìí náà tómi bá pọ̀ ẹ̀gbin eré nǹkan kan ṣe sí àbí òye wa tómi bá ti papọ̀ jù ẹ̀gbin ò lè rí nǹkan kan ṣe sí but tó bá yẹ pé that same spot tí wọ́n dẹ̀gbin sí ni wọ́n sì bú lẹ́ẹ̀kan náà ah sọ eléyàn túmọ̀ sí pé ntẹ̀yàn ti ń bẹ̀ ń kó jùmọ̀ so huwa tahuru ma'uhu alḥillu maytatu akramakumullah hadha min rahmati rabbina hadha min rahmati rabbina nínú kí ọlọ́run ọba wa ni nítorí pé ọlọ́run ọba ń fẹ́ ká máa sin ala dawam wọ́n fẹ́ ká máa sin ní gbogbo ìgbà kò fẹ́ ká pa sísìn tì nígbà iná ló fà á ló fi jẹ́ pé n tí ó mú sísin ọlọ́run ọba tí ó mú di rọrùn ọlọ́run ọba ó ṣe fún wa lófin n tí ó mú sísin ọlọ́run ọba di rọrùn ó ṣe fún wa lófin nítorí ká má bàa mọ́ tètè kẹ́wọ́ pé àpá ní kírun nígbà táwa lórí ìrìn àjò lórí òkun yẹn but àní mí kankan àní mí ẹbomi àbí òye wa á sìn lọ nítorí pé wa'bud rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa rẹ títí tí fi dé a lẹ́síùs nítorí pé a bá ti wà lórí òkun làwa ní tirun á tirun wọ́n hó mi rahmat rabbina ẹ̀yìn bọ̀ ó tún bẹ nínú kí ọlọ́run ọba wa lódodo nítorí pé tẹ bá wò wò tí àwọn ẹlòmíràn máa ń yanra pé omi òkun ń rùn láṣẹk tí èèyàn máa ń kọjá lórí ibi tí wọ́n ṣe afárá sí gan lórí òkun ẹ̀rí pé àwọn òórùn kan tí wọ́n wà ẹlòmíì kò bá láàmú ó lè bì gan níbi ó ṣe máa rùn so kátó wá pé lọ́wọ́ àmọ̀ ti sàlùwàlá kátó wá pé lọ́wọ́ à so ṣùgbọ́n hazami rahmat

pé wọ́n bá sọ omi yẹn di ẹ̀gbin sẹ́mi pé khalas kò sí bá a ti fẹ́ ṣe wáyé pé afẹ́sìn náà nígbà tá a wà lórí òkun pẹ̀lú lílo omi tó wà nínú òkun a sì mọ̀ pé tá a bá ní ká máa gbé omi rìn lórí òkun omi mélòó la lè gbé lọ tá a bá fẹ́ rìnrìn àjò ọ̀sẹ̀ kan lórí òkun náà rí tí ó sì jẹ́ pé èèyàn fifty lọ fẹ́ rìn nínú ọkọ̀ sẹ́mi pé èèyàn gbà fọlọ̀ sòṣùgbọ́n náà bá ṣe gbogbo ẹ̀ ní kíni ó ṣe onírọ̀rùn fún wa tọ́ anabi sallallahu alaihi wasallam wa ni alḥẹ́lò mẹ́tẹ́tọ̀ bákan náà òkú ńbete òkú ńbete inú òkun mẹ́yìíta òun náà lẹ́ran kó tó kú tó ti kú ayé mẹ́ta hatfa ànfìhí gbogbo ẹranko tó bá kú tó kú láì dẹ́pẹ́ nìkan lọ pa wọn ìpè mẹ́ta hatfa ànfìhí ó ti wá kú ó tún ti wá pẹ́ lẹ́yìn ikú rẹ̀ ó tún ti ń di bá mi ó di mẹ́yìíta ó dòkú ńbete nù. sòkú ń bẹ ti yẹn àtàràkùn wà ṣe bá rí òkú ewúrẹ́ nìsín òkú àgùntàn ṣé ẹ fẹ́ gbé wò ẹ fẹ́ gbé wò pé kí ni nítorí pé ibi tí wọ́n máa ti ń gbé sẹ́nìkan máa rí ọlọ́ọ̀kan pé ah ṣé pé ara tí wọ́n máa jẹ nù. sọ ìwé yìí jẹ́ gbọ̀tọ̀ kan fẹ́ yẹ wò ni sọ àmọ́ wọn kó wọ́n kàn rí ọlọ́ọ̀kan yìí wọ́n máa di kó wọ́n sọ lóko tí èsì tiẹ̀ àjàjà kéèyàn tún jẹ́ ni tó sílé oúnjẹ ní òní restaurant gbogbo ẹni tí wọ́n ra ń jẹ lọ́dọ̀ rẹ̀ ó di pé wọ́n fura sára pé sí ìsòkò ẹran wọn fún wa jẹ torí pé ntí ọ̀dà ọ̀dà ló kọ rẹ̀ ń jẹ ẹnìkan ń sin ń sin gbogbo nǹkan tó jọ pé ó kú náà ni so wá kú àgùtà wá kú ọwọ́ akọ̀dọ̀ ọlọ́run ọwọ́ agbè ọdọjà àwọn èèyàn lóúnjẹ ó tún lọ ta fún wọn pé ha ẹjọ́ ń bẹ lọ́run wàláhì ẹjọ́ ń bẹ ni wọ́n mọ̀ lóko ẹ̀ràn lóko tún lómi jẹ lómi jẹ kótó jẹ nítorí pé owó ilé ayé sí nítorí a mú lọ tó wá yẹ ká wá ti torí gbogbo ẹni tó bá fẹ́ràn ara rẹ̀ kọ́ yẹ kó tìtorí owó ilé ayé kó sórí ibò nítorí délé òkú ń betí ẹran ọlọ́run bá ti lé ìwọ̀n alátìjẹ tọ́ ṣùgbọ́n òkú inú òkun òkú ń betí inú òkun ọlọ́run bá ti lẹ́tọ̀ọ́ fún alátìjẹ ọlọ́run bá fẹ́ràn wa púpọ̀ ẹ wo bí ẹran ti ṣe pọ̀ tó láyé àwọn àgùntàn tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún wa. tí wọ́n bá dáhùn èèyàn dá ìfẹ́ nú wọn pípé àwọn fẹ́ máa pa ẹran two two hundred lójoojúmọ́ màálù sẹ́mi pé báyìí ṣe ń pa tó àtúnrí pé màálù tún ṣẹ́kù alhamdulillah nínú kẹ́ ọlọ́run ọba wa ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ sẹ́ran tó wa sẹ́ran tó wa ẹran tó wa torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa tó ń ti bá ń ti ṣe pa màálù tá à ń pa àgùntàn tá à ń pe ewúrẹ́ tó. ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní jẹun láì sẹran bẹ bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ wàláì gbogbo ẹni tó bá ní dandan ní jẹun láì bẹ èyí ò ti rù tó ti jẹ́ pé etí ni ọmọ so nítorí pé bá ní àfikún wọn rẹran àfikún wọn yóò pọ̀ so ẹ̀rí kọ́ lọ́wọ́ bá mẹ́ja ó tún fún alẹ́ja ó fún wa gbogbo ẹ̀ sábà sọ pé gbogbo àwọn ẹja tá a máa jẹ yẹn a gbọ́dọ̀ rí i pé àwọn ẹja yẹn o wọ́n wà láàyè la fi mú wọn àwa la wá tún bú wọn ẹja mélòó láàrí jẹ naam <laughs> torí ẹ gbàtà àwọn ọ̀tá Islam wọ́n kó ẹja ránṣẹ́ wọ́n pààkì ẹ̀ wọ́n pààkì ẹ̀ ránṣẹ́ sí Saudi Arabia tí wọ́n kọ́ sí lára wípé asmaakum madbuhatun bi tariqatin islamiyya tí àwọn ẹja yìí ó adúmbù wọn gbọ̀nà islam ṣé àwọn sẹ̀sẹ̀ nídìí kó dúmbù ẹja náà tẹ́lẹ̀ àwọn dìndínrín já tó à nídìí kó dúmbù ẹja tẹ́lẹ̀ náà tòbọ̀tà àwọn wò pé àwọn mùsùlùmí yẹn ti wà so strict débi pé gbogbo nǹkan wọn ò dúnbò ẹ̀ dáadáa bàbá kó tọ́kì lọ wọn ní sẹ́ mú mùsùlùmí ló dún tọba kó adìẹ lọ wọn ní sẹ mùsùlùmí ló dún ó kì í ajá kó lọ fún wa kẹsàn pé màdìbò àtún bí tọrí kọtí ní islámì yẹn. ọlọ́run bá ti sọ pé eléyìí dẹ̀rọ̀ fáwa ó ní alḥílù mẹ́tàtọ̀ òkú ń inú rẹ̀ ẹ̀tọ́ ni fún wa tí o bá ti sọ àwọn rẹ àwọn rẹ sínú òkun oògùn tó bá kó jáde lẹ́ẹ̀já kọ̀bá àti kú kọ̀bá wà láàyè ẹ̀tọ́ ni fún ẹnìkan á sọ pé ńgbà tó bá mú ẹja jáde láti inú òkun tí ò tí ọ̀tá wà nǹkankan ṣe sí ni o ká dúnbù rẹ̀ ni o ká dúnbù rẹ̀ báwo báwo la ti fẹ́ dúnbù rẹ̀ àní dúnbù rẹ̀ ẹ filẹ̀ tí o fi kú náà ni tó bá ti kú ọlọ́run sí lẹ́tọ̀ fún un à lọ́nà kan tí Islam sọ pé ká máa dúnbù ẹja tàbí òye wa so but kíní kan wà tí kíní kan wà táwọn èèyàn ń jẹ ní títí wọn máa sọ pé àwọn máa lù ń àbáwọn máa gba kíní kan yẹn náà rí kì í tún ṣe lẹ́yìn kankan wà tán sọ lẹ́ẹ̀pẹ́ ìtì sẹ́nìkan sọ fún mi tó ní bí ìgbín àbí kinní kan kọ̀ǹkọ̀ àtẹni kò ní flẹ́rọ̀ lẹ́yìn túmọ̀ sí pé ìkàlà àwọn èèyàn ń gbà mí ẹ wà á kó sínú gbóná ẹbí láìláìlọ́lá so ọlọ́run bá ní anabi sọlá sọlá ní alḥílù òkú ń bẹ́tẹ̀ inú rẹ̀ halal ni ọ̀dà tó kùnbètè inú rẹ̀ bá jẹ́ halal nǹkan gbà lérò pẹ̀lú kùnbètè rẹ̀ mẹ́kànnà ya'ishu fil bahar wal bahru baytuhu wal bahru mawtinuhu ètò ṣe pé lóòkun ní ń gbé òkun nílé rẹ̀ ìlànà Ànábì sallallahu alaihi wasallam sọ o láṣẹ ike tí wúrẹ́ bá jáde tó lọ kó sínú òkun àgùtàn jáde ó kú sínú òkun ràkúnmí jáde ó kú sínú òkun màálù ó

ọwọ́ akú sínú òkun. àwòwò sínú òkun ló máa ń gbé pọ̀ jù ní àbórí ilẹ̀ tó bá sínú òkun ló máa ń gbé pọ̀ jù tó wá kú sínú òkun yẹn á jẹ àbá àníjẹ ààrẹ orí ilẹ̀ ló kú sí inú òkun ló sì máa ń gbé pọ̀ jù abẹ́ àníjẹ pa ìlànà bí jẹ́ òkun ni wọ́n pè ẹlẹ́dẹ̀ òkun ni wọ́n ń pè sẹ́ẹ̀jẹ́ abẹ́ẹ̀ ní jẹ náà ẹlẹ́dẹ̀ ẹ wá sọ pé tó kún ajá ẹ sọ pé tó kún bá tó ẹlẹ́yìn kèése tó ti lé e jáde o àlẹ́ ìtọ́lọ̀ ń dá sínú òkun tọ́lá àwọn ẹranko kan wà bẹ́ẹ̀ tó ti kí ń pè ní xẹ́ńzẹ́rẹ́lbà pẹlẹdẹ òkun kẹlbọl báhà ajá òkun àwọn ọmọ pé ajá kan ni ẹlẹ́dẹ̀ alẹ́ àwọn gbogbo nǹkan tó bá kú sínú òkun yẹn àbá amúláàyè anábì sọlá àṣẹlá lẹ́tọ̀ọ́ ni fún wa tó yé wa tó alhamdulillah eléyìí báyìí ó ní nǹkan tí àbá mú wá fún wa nínú àdéhìí kan mú wá fún wa tó kó sínú nù nígbà huwa tahuru ma'uhu alhillu maitatu omi rẹ̀ ń mọ́ tó lè mìíràn ni bẹ́ẹ̀ sì ni òkú ń bete inú rẹ̀ kó ń tọ́tọ́ fún wa láti jẹ ni. sábà wo àdéhùn yìí wò á rí pé òfin táàrí mú nínú rẹ̀ wọ́n pọ̀ púpọ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan táàrí mú nínú ẹ̀ wọn náà ní pé àwọn sàbẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ga nípò púpọ̀ àwọn sàbẹ̀ kọjá ẹni tá a lè fọwọ́ rọ́ sẹ́yìn nítorí pé àwọn làṣíwájú wa àwọn ni dengue wa tó ṣe pa àwọn wò àwọn lẹni tá à ń tọkọjá ntí àwa lè kó a lè gbèrú rẹ̀ láti mọ̀ wípé a lè tún ìtàn kọ a lè tún ìtàn kọ kẹ́nìkan á sọ fún ti àwọn sàábì náà ni bàbá wa àwọn sàábì náà lọ̀gá wa látara àwọn kakẹ́kọ̀ọ́ wípé yóò máa bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó ń dẹdíkéètì ara wọn tótàlì fún fún àwọn wá ìmọ̀ wọ́n sì wá ìmọ̀ yẹn látàrí àbá látàrí ìbẹ́lọ̀ ọlọ́run bá sì gbà fún wọn láti rí ìmọ̀ yẹn náà pọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n náà wọn náà fojú kéré ara rẹ wọn náà lè kọ ìmọ̀ kó o sì mọ̀ dáadáa gbogbo ìmọ̀ yóò tó bá kọ́ lópin ìgbà tí o bá ti jẹ́ ìmọ̀ tó náà bá fẹ́ kíkọ́ rẹ̀ léèwọ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ àdán gbogbo ìmọ̀ tó bá kọ́ ní tó tọ́ tó dára nínú òfin wọn náà lè dáadáa bí Abu ni ní gbogbo ìgbà wàá máa ti ọ̀pọ̀lọpọ̀ ọmọ láàrin ọdún gbọ̀ọ̀rọ̀ ẹ wo Zayd ibn Thabit radiyallahu anhu anabi wa sallallahu alayhi wa sallam wọn àtàyìn rẹ̀ tí kò lọ kó èdè àwọn yahudi wá tukọ anabi ní láti kọ lẹ́tà sí àwọn yahudi ó sì ní dẹ́ntì ọmọ ka lẹ́tà táwọn yahudi bá kọ sí i anabi sallallahu alayhi wa sallam wọn rán Zayd ibn Thabit kó lọ kéde àwọn yahudi wá ó sì kọ láàrin ìjọ ogún ó ìjọ tó dín lógún bẹ́ẹ̀ àṣàrẹ́tà ẹ̀yà iye ọjọ́ tó fi kọ́ èdè wọn tó fi gbọ́ yé kò tó gúnjọ́. sèbẹ́ẹ̀ náà ni Abu Huraira radiyallahu anhu ẹ̀ wò ọdún mẹ́ta ẹ̀wà dúró mà sí Abu Huraira tó kó sórí five thousand three hundred and seventy four hadith nínú àwọn hadith anabi wa Muhammad sallallahu alayhi wa mọ̀ ike nínú tí máa ń ràn yàn lọ́wọ́ láti ní ìmọ̀ nínú tí máa ń ràn yàn lọ́wọ́ ti jẹ́ ẹni tó pé ọlọ́run kó ìmọ̀ sí lára ó náà ni ká jìnà sí ẹsẹ ká jìnà sí ẹsẹ ká jìnà sí ṣekúṣe ká jìnà sí sọkúsọ ká jìnà sí wòkúwò ká jìnà sí ká ti jẹ́ ẹni tó ṣe kó súnmọ́ lọ́wọ́ bá wattaqullaha ní ẹ̀pá tẹ́ bá pa torí wọn náà bá fẹ́ wọn náà lè tí wọn náà bá fẹ́ sóríire ó lè sóríire gbogbo wọn náà lè tí wọn kọ́ ti ń jáde rẹ̀ ẹ̀ ọ wàláhì ó lè yí ọ nírọ̀rùn lópin ìgbà tó bá ti páyọ̀ lọ ọlọ́run bó fi mọ̀ yẹn yí ọ lópin ìgbà tó bá ti jẹ́ni tó fira rẹ sílẹ̀ fún àti wáìmù ọlọ́run ọba yóò ràn ọ lọ lórí ẹ̀ kátàrà Abu Huraira káfi kọ́ ọgbọ́n abẹ́. bákan náà ibolo ti wá kọ́lọ́jà nínú mà àǹfààní mìíràn àní bàbá rẹ̀ kọ́lọ́jà ẹ̀rọ Abu Huraira wọ́n tún sì yàpẹ́ nú kó kọ́ rẹ̀ gan kí ló kọ́ rẹ̀ gan ọmọ ọlọ́wọ́ bá fún un lórí tó fi hàn kan àbí òfun òfun torí ẹ̀ bẹ́ẹ̀ náà nìwọ náà náà wò ó pé ta ni bàbá mi níbo ni mo ti wá tó o sì mo lè kọ́ ọmọ àbí lè kọ́ ọmọ ó lè kọ́ ọmọ náà lókun ìgbà tó lọ́wọ́ bá fẹ́ fẹ́ fún àjùlọ ọlọ́wọ́ bá ní ó máa fẹ́ ni tó bá wò. bákan gbogbo ní téèyàn bá ti mọ̀ kéèyàn máa béèrè nítorí pé ẹni tí bá ń ṣe béèrè kì í sọnù ẹni tí bá ń ṣe béèrè kì í sọnù téèyàn ti mọ̀ kọ́mọ́pọ̀ ń mà téèyàn bá mọ̀ kọ́mọ́pọ̀ ń mà nítorí pé inú mímọ fìtìjú kárùn ìmọ̀ apá amandáàmà iná ló mú wa sọnù iná ló mọ mi èèyàn mọ́ mọ́nà nítorí pé agídí àti pé mo tóbi tí ń tò mo débi tí ń tì í dé ni ìjẹ́ kéèyàn ó nílọsíwájú. Si gbogbo ẹni tó bá sì ní tẹríba òun náà ni ó lè béèrè tó bá sì béèrè tán sàlàyé fún ẹ̀rí pé lọ síwájú bá wọn gbogbo ní tó bá sì béèrè tó ọmọ wọ́n ti má sàrẹ̀ nù torí délé kátàrà àwọn sàbẹ̀ náà tún kọ́ gbọ́n bẹ̀ ntẹ́ àbámọ̀ ká máa ṣe béèrè ntẹ́ àbámọ̀ ká máa ṣe béèrè ní parí. bákan náà nínú àǹfààní tuntun wà ń bẹ̀ òun náà ní pé tí wọ́n bá bìyàn léèrè nípa ntí yẹn ti mà nípa rẹ̀ èèyàn ò bùkátà láti tún máa ṣèbéèrè pé ẹ sàlàyé ntẹ́ ẹ fẹ́ béèrè nípa rẹ̀ fún mi ìdúkọ́ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ti fi mọ́ kí ní jókòó ànábì ọ̀wá máa bà kókò jẹ́ láti máa pẹ́ ṣàlàyé òkun fún wa òkun ti jẹ́ kílẹ̀ wá dórí òkun èyí ti rí ṣé orí ilẹ̀ ò tó yín àà sòtí yẹn bá ti mọ́ ń pa rẹ̀ èèyàn nídìí láti ṣèbéèrè nípa rẹ̀ ìgbà tó ṣe pé àwọn náà mọ sábàbí tó mú ọgùn òkun nítorí pé bóyá káràkátà ló mú ọ ṣe bẹ́ẹ̀ bóyá ní tí wọ́n wá ló mú ọ ṣe bẹ́ẹ̀ èèyàn lọ bá fámìlì rẹ̀ kò sí ọ̀nà tó lè gba débẹ̀ àfokún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káràkátà ló mú gbogbo kún tó tí èèyàn ti máa ń pa rẹ̀ kò yẹ kó ọmọ ṣèbéèrè nípa rẹ̀. bákan náà nínú àǹfààní tuntun wà ń bẹ̀ òun náà ní pé tí wọ́n bá fi yàn léèrè nípa kan ẹyọ kan kò burú kéèyàn dáhùn kan yun kó tún á ṣàfikún kò burú kéèyàn dáhùn tí wọ́n bí kó tún ṣàfikún pàápàá jùlọ tí a bá rí pé bùkátà ti ṣàfikún bẹ̀. ní ìsìnbéèrè tí wọ́n ṣe ni nípa òkun omi rẹ̀ báwo ni. àlejò lọ́wọ́ àdìsẹ́lẹ̀ tí wọ́n á ṣàfikún wípé o àti dáhùn tó mi tó ṣe pé náà níbèrè yín tọ́ka sí ẹ jẹ́ ká kó fi kún fún yín òkú mbẹ́ tirẹ̀ gan-an tẹ́ ẹ béèrè nípa rẹ̀ ẹ̀tọ́ ni àlejẹ́ nítorí pé ó ti yé látara àbèrè látara yìí wípé gbogbo ẹni tí ò bá ti mọ kí ni ìdájọ́ omi òkun ọ dájú wípé kò ní í mọ̀ nípa òkú mbẹ́tẹ̀ onú òkun náà torí ẹ̀ Wana, tọjá kí wọn bi léèrè béèrè ọ̀nbẹ nínú mànà anabawi tànàbì sallallahu alaihi wasallam nígbà tó bá dáhùn kátà bí ọ léèrè kan tó a tún fura nínú òṣèṣì ẹni tó bí ọ léèrè o ike nǹkan kan míì tó ń bẹ tí ó mà tí ó sì fẹ́ bùkátà láti mà tó ṣàlàyé rẹ̀ fún lálẹ́ fún lókùn ìgbà tó o bá rí wípé tó o bá ṣàlàyé rẹ̀ yóò ṣe láǹfààní nítorí pé ìgbà míì bẹ tó ti pé bá sọ nípa àmà fẹ́ni tí ọ̀tọ̀ rẹ̀ abẹ́ sàlékún lórí ní téèyàn tọrọ ọkàn lè fetí pàlàbà rẹ ni kọ́ máa ṣe ṣe pé i'm not in need of that addition àbí òye wa so ẹni tó sì mọ iyì wúrà là fún torí de eléyìí tí ẹni tí ń kẹ́kọ̀ọ́ tó bá ti ní hirs ala talabil ilm kò burú fún olùmọ̀ tó bá jẹ́ni tí ń sojú kòkòrò láti mà kò burú fún olùmọ̀ láti ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ fún báwo ló ti mà ipò sojú kòkòrò tó bí ọ lérè sílẹ̀ àlàyé fún tán ó tún rí i pé ó tún ṣèṣe pé tó bá tún sẹ́kù ẹ̀ tún fún mi sí tó ẹ̀ fún sí. àmọ́ sọ̀rọ̀ gbà tẹ sọ tán wọn kàn bẹ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ sọ̀rọ̀ nǹkan ìsí wọ́n tún wá ń sàlékún àlékún wà o. eléyìí túmọ̀ sí pé ẹni tó bá ń bùkátà àlékún tó ṣèṣe pé ó ń bùkátà àlékún tẹ́ ẹ bá fún yóò wúlò fún yàtọ̀ sẹ́ni tí ò bùkátà àlékún yẹn tẹ́ ẹ bá ṣe fún ó lè má wúlò fún ìwé ẹ̀ ló ti wá nínú mọ́tò ràbíyà síra kata ṣe nípa ilmu fọ̀rọ̀ yìí nípa bá ṣe ń pin ogun tí wọ́n kọ lónìí tí àǹfààní bá ti kọ́ tó bá ti sọ̀rọ̀ débi kan yóò máa sọ pé ilé eléyìí la ti sọ fún la ti sọ fún wa qul li zidni sọ fún mi pé ẹ tún sàlẹ̀ fún mi ẹ tún sọ mí fún mi tò yẹn ni kó lù akẹ́kọ̀ọ́ tó fẹ́ kẹ́kọ̀ọ́ tó sì wù kó nímà yóò jẹ́ ni tí ń sojú kòkòrò púpọ̀ nípa àmọ́ yẹn yóò jẹ́ ni tí ń sojú kòkòrò nípa àmọ́ yẹn pé iṣẹ́ sọ fún mi jazakumullahu khairan ẹ dákun ẹ tún fi kún fún mi. nítorí tó lùmọ̀ ẹ bá ti kú òun kú nù pẹ̀lú ntọ́ ọlọ́ọ̀nù gbogbo torí ẹ anabi sallallahu alaihi wasallam eléyìí ẹ̀kọ́ tún bẹ ń bẹ fún wa nípa pé tẹ bá mọ kankan tó lè sàwọn yẹn láǹfààní ẹ má gbé pamọ́ sí wọn tẹ bá mọ kankan tó lè sàwọn yẹn láǹfààní ẹ má gbé pamọ́ sí wọn tó ẹsìn má jẹ ó dìgbà tán bá tó béèrè kẹtó máa sọ fún wọn ló fún ìgbà tẹ bá mọ pé ó wúlò fún wọn táwọn náà ti fi hàn pé ó wù àwọn láti mọ nípa rẹ̀ ó pọ hóró ma òhó bẹ́ẹ̀ ìmọ̀nà sì ń bẹ́ńbẹ́ ọlọ́run bá kọ́ ràn wá lọ́wọ́ kó fi wá ṣe kóńgẹ́ rí kó ti wá lọ́kàn náà ti ìmọ̀lẹ́ alukur'an àti ti sunna anabi sallallahu alayhi wa sallam àti ìfinimọ̀nà wọn tí ó wúlò fún láyé àtàlùkìyàmà ọlọ́run akó ti wá lọ́kàn náà ti gbọ́rọ̀ tí fèé tó sàǹfààní jù nínú rẹ̀ sílẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Number one.

àwọn ẹranko tó bá ń gbé bẹ̀ ìpèsè àlè tí wọ́n bá kú síbẹ̀ àlè àyàfi tó bá jẹ́ ẹja àlè àyàfi tó bá jẹ́ ẹja turuku wa àdéhùn mi tó tún wá nínú tíra yìí anabi wa sallallahu wọn ni uhillat lana maytatani wa daman ọlọ́wọ́n bá ṣe òkú ńbẹ́tẹ́ méjì lẹ́tọ̀ fún wa àti ẹ̀jẹ̀ méjì ọlọ́wọ́n bá ṣe kájú òkú ẹran léèwọ̀ fún wa nínú alukur'an ó ṣe ká jẹ ẹ̀jẹ̀ fún wa nínú alukur'an tó ṣùgbọ́n ọgbà fún wa láti jẹ òkú ńbẹ̀tẹ̀ ẹran méjì àti meji méjì amal maitatan àwọn òkú ńbẹ̀tẹ̀ méjì yẹn asamaku waljarat òun ní ẹja àti láńtata òkú wọn ọlọ́run gbà jẹ wọn so wa amadaman ṣùgbọ́n ẹ̀jẹ̀ méjèèjì òun ní akẹ́bídú wọ́pẹ́hàn òun ní ẹ̀dọ̀ ẹ̀dọ̀ àti àmà èyí tí wọ́n pè ní pancreas lára ẹran so méjèèjì yẹn ọlọ́run bá gbà pé ká jẹ wọn so ṣùgbọ́n yàtọ̀ sílé yẹn tó bá pé n tó kú sínú odò tó ń sàn yẹn kìí ti ẹja àní jẹ nítorí pé àdéhùn tó wá ó wá nípò òkun ni kò wá nípò àwọn odò yòókù àwọn bóyá abẹ́ ọ̀rẹ́ náà bí àwọn sọ àbíkà yìí ìwọ àti àwọn òṣìṣẹ́ àwọn olóṣèlú ẹgbà náà sọ pé àbẹ́ láti mọ ìwò alhamdulilayi wọn làwọn ọmọ ǹjẹ́ Abu Hurairah radiyallahu anhu tí wọ́n sọ àdúrà tí anabi wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ṣe fún wọn nígbà tí wọ́n ní tí wọ́n àti wọn tọrọ fún wọn. àrùn ti pa anabi sọ kaka fún anabi sọ àbó rira so àbó àyìn jáde ṣùgbọ́n alhamdulilayi ọlọ́run bá ti sọ fún wa kí ló àmọ́ sábà ń wá ti fún alukur'an anabi náà sallallahu alaihi wasallam wọ́n ti sọ fún wa nínú ọ̀pọ̀lọpọ̀ àdé irú àwọn àdúrà wọlé àmọ́ sí sábà ń wá nínú nínú ti pé mọ̀ ń tọrọ wúlò ọlọ́run bá sì tún kọ́ wa ọkọ́ ànábì gan sallallahu alaihi wasallam báwo láti ṣe máa tọrọ ọmọ wa qur rabbi zidni ilma máa sọ pọ́lọ́ ọba bí mi kún nínú mọ̀ sàlékún mọ̀ fún mi ṣé eléyìí náà ti tó torí pọ́lọ́ ọba lọ́kọ́ ànábì sallallahu alaihi wasallam. bákan náà àdúrà ànábì Musa alaihi salam èyí tó ṣe iná ìbẹ́ náà àdúrà ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سو أتبه بيلو إنا عوابا وتتقوانا القرآن أبوانا سنة النبي محمد صلى الله عليه وسلم نعم الحمد لله bọ́ọ̀lù yẹn ti ṣàlàyé fóbi rẹ̀ pípé ẹgbẹ́ alájẹsẹ́kù kò dára pé báwo lèyàn ti ṣe ṣàlàyé fóbi rẹ̀ pípé ẹgbẹ́ alájẹsẹ́kù ti ṣe kódà cooperative tó bọ́ọ̀lù yẹn ti ṣàlàyé fún wọn èyàn ṣàlàyé fún wọn náà ni pípé owó èlé lọ́wọ́ à ń bẹ̀ wọ́n ń gbà wọ́n fún yàn wọ́n ń gbà wọ́n fún yàn tí ọlọ́run bá ti ṣe owó èlé gbígbà tàbí fífún yàn àbí jíjẹ́rìí sí àbí sàkọ̀wé rẹ̀ ọlọ́run bá ṣe léwọ̀ gbogbo ẹni tó bá ṣe ọlọ́run gégùn fún un. sàlàyé lèèyàn ṣe èèyàn sì bẹ́ẹ̀ lọ́nkọ́ náà ojú fún ọgbọ́ fún ọgbà tó máa gbọ́ tí wọ́n bá gbà kìí ṣe ti ẹni kó tú láti wọn láti gbọ́ fún ọgbà tẹ wọ́n sá ti sọ tiẹ̀ wọ́n ti sọ tiẹ̀ tẹ ẹni kó wí kìí ṣe ti ẹni kó tú láti wọn láti gbọ́ fún ọgbà. so bẹ́ẹ̀ náà ni báńkì báńkì náà the same thing tòtòrí pé wọ́n bẹ́ẹ̀sì báńkì náà lórí owó èlé so tí wọ́n á ní a tó wá tó káwọn lọ kówó sí báńkì kò burú kéèyàn kówó sí báńkì lókùnkùn ìgbà tó bá di pé èèyàn ọmọ bí òsì sówó rẹ̀ tó bá ní kó ń kó kalẹ̀ ọmọ tó lè so so eléyẹn à ń bẹ lọ́nkọ́ má burú látàrí pé túláàsì ni ló gbé lọ síbi rẹ̀ bọ̀tí yóò ṣe kìí sẹ́ni tí ń dunnú sí ṣíṣe bẹ́ẹ̀ yóò ṣe lẹ́ni tí ń fi hàn yìí pé a ah, túláàsì ló ti ń lọ síbi rẹ̀ kìí ṣe fún òfin fẹ́dọ̀ lọ síbẹ̀ now number three. Maaleykum salaam alhamdulilayi. alhamdulilayi wọ́n ní omi òkun tó wà fún ẹni tí ó bá gun òkun ni wípé mímọ́ rẹ̀ sọ́wọ́ àfẹni tó bá gùn òkun ni àbí ẹni tí òkun gùn òkun náà òun náà lè lomi rẹ̀ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí òkú ńbete rẹ̀ títí fẹ́ni tó gùn òkun lásán sọ́wọ́ àfún gbogbo èèyàn tó bá wá ní ìsìn máa mẹ́ja wá fún wa ká sọ pé ńgbà táwọn ò ti gùn òkun rí àbí òye à tá a sọ bẹ́ẹ̀ àní sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lomi rẹ̀ anybody ọ̀tọ̀ sí gẹ́gẹ́ bó kù ńbete rẹ̀ náà ti tọ́ anybody. tí wọ́n á ní pé ẹja ẹja ìtúwọ́n àbí tó ti pín yẹn ní fáàmù rẹ̀ ètò bá kú sínú omi ńkọ́ sá lè jẹ́ àjẹmọ̀nà aládé ti sọ pé gbogbo òkú ẹja ọlọ́run ti lẹ́tọ̀ọ́ fún alátìjọ náà àríkù fún un. wọ́n ní kí ni sẹ̀rí àsọ nípa kí lè máa máa lo máìkì ètí sẹ̀rí àsọ nípa kí lè máa mọ gbóhùn sókè náà ni sẹ̀rí àsọ yìí pé kí lè máa mọ gbóhùn sókè lódiwọ̀n àwọn èèyàn tó wà lẹ́yìn rẹ̀ téèyàn kan máa ń bẹ lẹ́yìn rẹ̀ bó ṣe gbóhùn sókè yàtọ̀ sí bó ṣe gbóhùn sókè téèyàn méjì àbíyàn mẹ́ta àbíyàn mẹ́rin àbíyàn márùn àbíyàn táwùsùn agbóhùn sókè lọ́nà tí wọ́n fi gbọ́. so torí ẹ̀ máìkì inú tí ń ràn yàn lọ ni pé kóhùn ó lè bá a kárí kóhùn ó lè bá a kárí kí ṣètò tó wà lóde ẹni tó wà lóde afúlán níta nílò fóònù pé kọ́ gbọ́ fún ọ

al-mursal ní tó ṣe pé sẹ̀rí ọ̀sọ́ pé ká má lò kò sì sọ pé ká lò a sì rí i pé àǹfààní tó wà nínú lílò pọ̀ lájẹ́ pé sẹ̀rí tako. bákan náà àmọ́ o tí bá fẹ́ lo máìkì kí wá sí kí lè má mọ́ agbè máìkì lọ báyìí nígbà tí wọ́n ń kírun yóò gbé máìkì sẹ́nu nígbà tó bá tún rùkú yóò tún yóò tún bá rùkú nígbà tó bá forí kan yóò tún gbé sẹ́gbẹ̀ẹ́ ẹnu ẹ̀ lá. èsì léyìn torí pé léyìn yòṣùgbé ló hàn ànìsàn náà tí mo ká ìrojú nípa àrùn ó ti fi ti máìkì la fẹ́ mú gbọ́ ni àbí báwo ẹ̀rí pé irú wọn wọ́n mọ̀ concentrate lórí mic débi pé kò ní fẹ́ ṣe asalaamu alaykum alhamdulilayi yóò tún ṣe mic tẹ̀lé asalaamu alaykum ṣe so pàápàá bí àwọn làdáni tó ṣe àwọn náà gan wọ́n ti fìtínà ara wọn pẹ̀lú Allahu akbar rabbana wa lakal hamdu ẹ̀rí pé lónìí ọmọ mójútó nígbà tó bá fẹ́ ṣe tẹ̀kbír bó o wá lò ṣe ṣe tẹ̀kbír nìṣẹ́ ó ti di abẹ́rẹ́ bẹ́ẹ̀ so tó bá tó rúkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so irú àwọn eléyìí àwọn kà kún ipò ńlá kan torí ẹ̀ tí irú wọn bá kú yóò tún fẹ́ kọ́ ọmọ náà tún jẹ làdáni àbẹ́ bẹ́ẹ̀ ó ti kà púpọ̀ ńlá pọ̀ òun ni tó máa sọ so subhanallah eléyẹn so ànídìẹ̀ automatically so tí màá bá ti lo speaker eléyìí gan ipò rẹ̀ kọ́ lọ sinmi ni naam. ẹ̀mẹ́jì ẹ̀mẹ́ló láti kọ́ ọmọ ti sọ́lá àti àmà ń ṣe kọ́ ọmọ ẹ̀mẹ́jì ni òun ni súnà tọ́ka sí súnà tó lágbára jù torí pé tí Imam Malik rahimahullah fi sẹ̀rí lórí pé ẹ̀kan láti laysa sarihan fi dilala pé kò tọ́ka sí nǹkan yẹn gangan torí pé tó wà bẹ́ẹ̀ ni pé àdìsí Bilal tí wọ́n pa Bilal láti an an an an an yusanniya al-adhan wa yutira al ni kọ́ máa pè ń lẹ́ẹ̀mejì àmọ́ kọ́ ọmọ kọ́ máa wí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìnà Imam Malik ló tán fi sẹ̀rí tó ṣùgbọ́n yá Imam Malik ẹ̀yin náà ní ìsìn sọ fún wa pé ń bẹ̀rẹ̀ kọ́ ọmọ ká sọ Allahu Akbar Allahu Akbar eléyàn ṣe wítìrì bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ tó tó bá jẹ́ pé wítìrì náà lábàá lo Allahu Akbar náà káwé ń bẹ̀rẹ̀ rẹ̀ ashhadu an la ilaha illallah ashhadu anna Muhammadan ala salah hayya ala falah qad qamatis salat Allahu Akbar la ilaha illallah. ẹ̀yin si na sọ Allahu Akbar meji ń meji tako witiri tí ọba tako ajẹ́ pé kọ́dí kọ́mẹ́tì sọ̀lẹ́tù kọ́dí kọ́mẹ́tì tako ti tako ajẹ́ pé kọ́dí kọ́mẹ́tì sọ̀lẹ́tù náà tako àwọn màlìkí àwa ni ẹ tako ni pé Allahu Allahu yẹn gbólóhùn méjì ni ohun kan téèyàn bá wí gbólóhùn kan kọ́ lóhùn kan Allahu akpọ Allahu akpọ tó burú so <laughs> bá lóhùn kan ni ọ̀dọ̀ akọ́dẹ́kọ́ ti sọ̀lá àtàwọn náà lè wí lóhùn kan kọ́dẹ́kọ́ ọmọ ti sọ̀lẹ́ tó kọ́dẹ́kọ́ ọmọ hadith ti wá tó wà very frank nípa pé wọ́n ní kó sọ kọ́dẹ́kọ́ ọmọ ti sọ̀lá àtìlẹ́yìn méjì nínú ọ̀hánu

ṣé àlejò kò lè sí òṣèlú. rárá èèyàn kọ́ ìmọ̀ púpọ̀ nígbẹ̀yìngbẹ̀yìn ìmọ̀ kan bẹ̀ ni fi ń ṣiṣẹ́ ni fi ń jẹun àkọ́kọ́ kì í a lè gba ìmọ̀ kan nù ni tọ́ nísìnyí àìmọ̀ kan tó ti kúrò lára rẹ̀ sáà sọ pé kò fàkókò kankan ṣòfò nù gbèsè ayé rẹ̀ ó sàǹfààní tó pọ̀ ó sàǹfààní tó pọ̀ gẹ́gẹ́ bí gbogbo ọmọ náà ní láyé nísìnyí àwọn ọmọ wa téèyàn kọ́ téèyàn sì mọ̀ dáadáa tó pé èèyàn ò tí ì sọ kankan pa rẹ̀ rí látijọ́ téèyàn dé tó a túbọ̀ sí pé èèyàn fásitì rẹ̀ ṣòfò ni kò fi ṣòfò torí kò sẹ́ni tó lè kọ́ tò eléyàn túmọ̀ sí wípé èèyàn fásitì rẹ̀ ṣòfò bọ́ gbogbo nǹkan pẹ̀lú bó bá ṣe gbà àbí òye wa. so tí experience tó sẹ́kù lórí rẹ yẹn nǹkan kan ni níjọ́ tí irú rẹ bá kàn ò ní lọ pẹ́ tó mọ̀ ni tó àdẹ́gbẹ́ máa tún torí náà gbé inú ilé kan bí àwọn tó ń tí wàá bẹ̀rẹ̀ wọ́n gbóúnjẹ fún àgbọ̀n ìgbà fún ọ̀yìn lórí ẹ̀. alhamdulilayi ìbéèrè alákòókò àtẹlẹ́kejì ó dá lórí pé káwa náà sọ pé mọ̀lúdù nàbí ìdá àwọn òsì sọpọ́ dà títí asọpọ́ dà la nídìí láti dáhùn rẹ̀ pé ìgbà wo gangan ni àti pé báwo ló yẹ ṣe mo rò pé yé so àwọn òsọpọ́ dà kò sínú ìlànà àdáadáa lẹ̀ so we don't need to know ìgbà wo wà ní. a sì tún bùkátà láti mọ ọ̀nà wo àní bídíà ni ẹ̀ bá sí lọ́nà kan ẹ̀ bá sí lọ́nà mi bídíà so ẹ wá ní tí yẹn bá ń gbélé kan táwọn kan ṣe tán gbóúnjẹ rẹ̀ fún yẹn kọ́ sí yẹn jẹ eléyìí ládàá èèyàn ní jẹ àbí òye wa tí wọ́n jẹ pé aràn wọn lọ lórí ìbàjẹ́ náà sọta ànábì ni wọ́n ni mí sọ́tà ànábì ẹ̀yin gan-an lẹ́jọ́ tá ànábì àbí òye tó rẹ̀ ń tá ànábì ni àgbọ̀dọ̀ ṣe wà iyyakum wa muhdathati al-umur ẹ ṣọ́ra fún gbogbo àwọn nǹkan tó jẹ́ àdádálẹ̀ fa inna kulla muhdathatin bid'ah torí gbogbo àdádálẹ̀ àdádálẹ̀ ni fa kulla bid'atin dalalah gbogbo àdádálẹ̀ ànú ni fa kulla dalalatin fi an gbogbo ànú inú náà ni. bóòlù yẹn ti le bóòlù yẹn ti yọ zaka oko ẹja tí sin ẹja owó tí máa ń pa náà ni owó tí máa ń pa gẹ́gẹ́ bí ẹni tí ń sin adìẹ náà ni owó tí ń pa ńgbà tọdún máa pé nísìnyí ìjọ tó kọ́kọ́ ní ní sọ́ọ̀bù káàkiri two hundred thousand ìjọ tó kọ́kọ́ ní tó wá kọ́ déètì rẹ̀ lẹ̀ tọdún kan bá dé tọdún kan Islam kì í ṣe January February o tó káàkiri Rabiul Awwal Jumadal Ula Jumadal Ula ló lówó yẹn lówó rẹ̀ pé bẹ́ẹ̀ wàá máa wo Jumadal Ula ti ń bọ̀ owó yẹn tún ti pé bẹ́ẹ̀ jùmọ́dàlúwọ́lá yẹn nígbà tó dé orí kówó rẹ kọ less than two hundred ó tún ti lọ four hundred five hundred àbí òye five hundred yẹn lọ́yọ̀ zaka wàá sírò yẹ ẹja tó wà nù pọ́ǹdì rẹ èlò ní ọwọ́ wàá fowó rẹ̀ tún kún owó tó wà lápò rẹ̀ wàá wá yọ one over forty. lantata ẹyẹ ṣàlàyé rẹ̀ fún tata tó o bá ma lantata o sá ma tata bó lẹsẹ pẹ̀lú yín tó lantata ló ń jẹ yorùbá náà náà. ẹ̀ẹ́dẹ̀gbẹ̀jì mọ́bìrì ni pé omi tápọ̀tà àwọn apààlọ́ mọ́sálásí àwọn mọ́sálásí kan ní àgbègbè ládùúgbò irú omi yẹn ilé bó ti wá gangan tọ́nà ti dá ní ẹbí yẹn wọ́n ti mú wọn dágbà àfọ́sẹ́sì kan tó ti sàlùwàlà. ó ṣe sàlùwàlà lópin ìgbà tí wọ́n dà sí chloros kìnìkan kìnìkan kò yí adùn rẹ̀ padà kò yí títọ́ rẹ̀ padà kò yí òórùn rẹ̀ padà àdéhùn kan tó ń bọ̀ lẹ́yìn eléyìí tí kọ́lọ̀ rẹ̀ bá yí padà tí kọ́lọ̀ tètè rò yí padà so sísmẹ́ẹ̀lì rẹ̀ ò yí padà a tọ́ba pọ̀ nínú rẹ̀ débi kó ti hàn á gbọ́dọ̀ mú á gbọ́dọ̀ fi sàlùwàlá á gbọ́dọ̀ fi wẹ̀. Naam. Alaikum. Number six. Naam. Bọ̀dù pẹ̀lú àwọn tó wá yẹ kó máa bọ kànjẹ́ gbogbo gbà tó bá ti ṣe exam torí kí rìsọ́ọ̀tì ó lè bá a dà eléyẹn eléyẹn ni wọ́n pè atatọ́yọ̀r atatọ́yọ̀r nìyẹn kéèyàn máa gba ohun asán lásán gbọ́ so uh, superstition so ìta anabi sallallahu alaihi wasallam sọ pé laysa minna man tatayyara aw tutayyara la kò sínú ju anabi sallallahu alaihi wasallam gbogbo ẹni tó wá ń gbọ́ asán lásán gbọ́ àbí tí wọ́n bá ń mú gbà gbọ́. tó ń torí délé fàyíṣà azam tẹfẹtẹwọ́ kẹlẹ́ àlọ́lá tó bá ti ṣe dánwò rẹ tán bọ́lá wọn bá dúró pọ́kàn rẹ pọ̀ àbí òye ọ èèyàn gbọ́dọ̀ máa dunnú jù èèyàn sì gbọ́dọ̀ bá ara jẹ́ jù because especially àwọn àdánwò nǹkankan yẹn sẹ́ni tí èèyàn ti lè sọ̀rọ̀ alẹ̀ fún proudness èèyàn ó ṣàṣìṣe kò sí ní mà nítorí pé nùbéèrè mẹ́wàá tán bí ọ yẹn ó tún wá wo gbogbo àwọn tẹ̀síwá class pé yes wọ́n tutù so bí wọ́n ṣe nígbìyànjú tó sì lè dáhùn yìí báyìí wọ́n ló mú a a plus àfa ó ti wá gbà kéke ibi tó ti ń proud yun ẹlòmíín náà kàn sọ fún ọ pé nǹkan nǹkan tó dáa ni ó kọ́ tó dáa ju tiẹ̀ lọ ìgbà míì inú máa bí yàn kése nítorí pé ọgbà máàkì tó dáa but ẹni tó expect pé kò ní gbà tó ọgbà jù ọ lọ lẹ́yìn àjọkọ̀ kése torí máàkì tiẹ̀ gangan ìní ní òsè máa bí ọ̀ngbà ni ṣùgbọ́n tó ti fojú inferiorize àwọn kan pé làgàjà àwọn kankan wà kàn àwòrán léwe ní ọba di pé òun tún pàṣì ju ọ lọ so nítorí délé èèyàn gbọ́dọ̀ jẹ́ pé èèyàn gbà fọlọ́ kí èèyàn fi gbogbo nǹkan lẹ̀ fọlọ́ tẹ́ni kò kàwé rẹ̀ dáadáa tẹ́ni kò bẹ́ lọ́n pé kò fi ọ̀sẹ̀ kò ń jẹ tẹ́ni kò bẹ́ lọ́n pé ẹni tí máa fẹ́ ba tèèyàn jẹ́ kí wèrè ọmọ bọ́ sọ́wọ́ rẹ̀ kọ́ máàkì ẹ̀ àbí títí àyìn bá dé àbá tèèyàn jẹ́ títí máa fẹ́ fẹ́lẹ̀ yẹn ìwọ ọlọ́run kéèrò burúkú tó wá sọ́kàn rẹ̀ kó ti máàkì ìwé rẹ̀. so lẹ́yìn àdúrà tí wọ́n máa ṣe náà àmọ́ pé kí wọ́n máa feel proud kí wọ́n máa àbí kí wọ́n máa bọ́kàn jẹ́ bọ́lá ti fẹ́ máa bọ́kàn jẹ́ ìdánwò ilé ayé asùlá tó bá tó tún lọ́wọ́ ni. ọ̀pọ̀lọpọ̀ gidigidigidi ṣùgbọ́n tí ẹlòmíì sì wà tó ṣe pé ìgbà tí wọ́n máa ṣe béèrè gbogbo tó béèrè òní jọ ń tẹ́tẹ́ mà. ẹnìkan máa ṣe pass ẹ lè mú tíṣà mà torí pé yóò sọ fún ṣe bẹ́ẹ̀ nìkan pass ṣe ẹyin yòókù ẹ̀ sí yàn tó ń torí délé ẹ nídìí láti bọkàn jù èèyàn sì nídìí láti dunnú jù bọ́sẹ̀ yẹn nídìí láti sírọ́ọ̀sì pọ̀ kéèyàn sì ní tawakkul ala Allah kéèyàn bọ́ lọ́wọ́ bá dúró lẹ́yìn náà kéèyàn bẹ́ lọ́wọ́ gbogbo nǹkan kéèyàn ṣe sẹ́rí gbà míì sẹ́rí ń gbà mí láàyè yìí kí wọ́n sáà ti máa bẹ̀rẹ̀ ọgbọ́n rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar sẹ́rí ń gbà mí láàyè bíi pípàsì dáadáa jù ilé máa ń fàkóbá fún láìpẹ́ ẹlòmíì ẹlòmíì pípàsì pé kò kò fẹ́ẹ̀lì kò pọ́ọ̀ kò sì gúdù àbí òye ni ó fà gbéga fún gbèsè ayé mo rò pé yé especially ayé nàìjíríà ni mo ń sọ o orúkọ ayé nàìjíríà yìí yàtọ̀ tí wọ́n bá ti bírílẹ̀tì jù lé yín lọ́ọ́ máa gbé o wọn ò ní fẹ́ gbọ́ ẹ̀wọ̀n yunifásitì nìsín tó bá bírílẹ̀tì náà àwọn ẹlẹgbẹ́ rẹ tí wọ́n rí pé yẹ eléyìí ọ̀yẹ̀ kún ọ̀dà dúró ẹnì kó ṣe tánàdì rẹ̀ náà ni pé a ọmọ tí ó ti parí tí wọ́n bá parí tí wọ́n á gbà ń kọ́ gbogbo orú àwọn yóò ní ibi jókòó wọ́n bá ba tiẹ̀ jẹ́ ń bẹ̀ ń pé àwọn ò ní jẹ́ kó dúró ń bẹ̀ ẹ̀mẹ́yìn ọmọ wọn ti ba tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tó sì jẹ́ pé tálẹ́ǹtì tọ́lọ̀ fún wọn ni kése pé wọ́n ti gbéraga ọlọ́run fún wọn mọ̀ yẹn wọn ò ní fẹ́ rí wọn. ẹ wàá rẹ nìkan tó ṣe pé subhanallah kò mọ kankan ọkàn paasi náà ni wọ́n bá ti gbé òkè pé yọ ìṣirò ẹ̀ ó ṣe máa control tẹ̀wọ̀n pé tẹ́ fi gbọ́ ọ̀pọ̀lọpọ̀ sísẹ́ nu pé ó ṣe máa control níjọ́ tí wọn náà bá fẹ́ ha pé àá ah, ṣé ìwọ tó ṣe pààrọ̀ náà la àá ah, tún fàwé rẹ sẹ́yìn ni <laughs> irú àwọn wọ̀nyẹn ni máa wù wọ́n ju bọ́ọ̀dì ẹjẹ́ agbìyànjú ká sì máa bẹ́ lọ. sẹ́yìn rabbana atina fid dunya hasana ọ̀pọ̀ náà àdúrà wa wa fil akhirati hasanatan wa qina adhaban nar. ọlọ́run ọba tó bá ti báyìí plan gbogbo ọ̀rọ̀ èèyàn pín èèyàn ní wàhálà àbí òye wa so ọlọ́run kọ́ ràn wá lọ́wọ́. number eight. ṣe náà wọn ní sí láyé anabi sallallahu alaihi wasallam ni wọn ti pín alukur'an sí súra súra súra bẹ́ẹ̀ ni táyà kan ti sọ̀kalẹ̀ torí kìí ṣe gbogbo súra ló ń sọ̀kalẹ̀ àti time ó lè jẹ́ súra oríṣi mẹ́ta ní sọ̀kalẹ̀ àti time táyà kan bá ti sọ̀kalẹ̀ anabi òní ẹ lọ fele yìí sínú súra báyìí ẹ lọ fele yìí sínú súra yẹn àbí òye ẹ fi àyà báyìí tó gbogbo ẹ̀ láti ayé anabi ni sallallahu alaihi kìí ṣe láyé àwọn sàbẹ̀ àwọn sàbẹ̀ ló ṣe bẹ́ẹ̀.

nítorí lọ́dọ̀ kèfèrí owó náà lélẹ́yìn jẹ́ but lọ́dọ̀ mùsùlùmí kìí sowó màtí jẹ́ kíkọ̀ tọ́ fún mùsùlùmí so mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ta kọ́dà kó ti pé àwọn máa jẹ torí ẹ̀ anabi sallallahu alaihi wasallam sọ wípé inna Allaha idha harrama shay'an harrama thamana tọ́lọ́n bá ṣe nǹkan kan léèwọ̀ owó rẹ̀ náà èèwọ̀ ni torí owó tá a pa lára òkú ń bẹ ti ẹran haram ni gbọ́dọ̀ ta ẹ lọ sọ́nù ni ẹ̀bùn báwo mùsùlùmí ò gbọ́dọ̀ bùn yẹn torí pé tó bá bùn yẹn kéésì owó àbí òye tó lè bùn yẹn ń gbẹ akramakumullah tó bẹ́ẹ̀ náà ni nítorí dé ìwọ̀ ẹ̀ lè bùn yẹn ẹ lọ sọnù kó hàn á lọ gbé níbi sọnù sì kò sí tọ́ka yìí náà àríkùsọ. pẹ̀lú ìyá sọ̀rọ̀ yìí ọjọ́ sí àdúgbò alhamdulilah wọn ní sọ gbogbo àdé tó wà nù bulugul maram àti riyadu salihin sọ gbogbo wọn náà wà sahih èyí tó pọ̀ jù nínú gbogbo àwọn tíra méjèèjì yẹn tí o bá jẹ́ sahih o sì jẹ́ hasan alhamdulilah alimami nawawi rahimahullah gbogbo àdé ìsìdámù wa nù riyadu salihin àwọn gan fúnra wọn tún sọ dájọ́ rẹ̀ fún wa wọn sọ pé hadith sahih hadith hasan hasan awo fulan sahaha awo fulan. tí wọn bá ti rẹ lọtọ sọ bẹ́ẹ̀ àwọn gan fúnra wọn sọ bẹ́ẹ̀ pẹ̀lú pé olùmọ̀ àgbà làwọn náà nípa ìlúmọ hadith. síbẹ̀síbẹ̀ àwọn olùmọ̀ wọn tún dé lẹ́yìn ọ̀rẹ́ wọn tún ṣiṣẹ́ lórí rẹ̀ rẹpẹtẹ. sọ nípa Riyadus Salihin wọn tún ṣiṣẹ́ lórí rẹ̀ rẹpẹtẹ Sheikh Al-Albani wọn ṣe tàkìkù rẹ̀ wọn sọ fún wa ìwọ ni sahih ìwọ ni hasan tí dọ̀ ayé fún ń bákan náà Shu'aib Arnaout Abdulqadir Arnaout àwọn méjèèjì náà tún ṣiṣẹ́ lórí Riyadus Salihin ìtàn náà wò pé sọ́hìn ni wọ́n sọ ìtàn wò pé èyí tó ti jẹ́ hasan wọ́n sọ èyí ti ṣe dandan kọjá pé wọn àbá ti sọ náà ó sì ti mú náà nù torí pé ẹrẹ lómi tó ń sọ pé no ètò wọn pé ń tọ́ ayé fún hasan ni àbí òye so eléyìí lẹ́yìn wọn á sì wádìí tiyín náà wípé ẹni tí wọ́n ti torí ẹ̀ sọ pé tọ́ ayé fún ẹ̀yin náà padà nù àwọn tíra pété bẹ́ẹ̀ náà ni so eléyìí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀. so bulugul maram alhamdulilah alhafiz ẹnìkan sọ pé sọ̀hìn ni sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sì pa dandan pé nígbà táwọn bá ti pé sọ̀hí ni kó sì jẹ́ sọ̀hí àwọn olùmọ̀tò ṣe ṣẹ́rù àdéhùn àwọn náà tún sàlàyé wípé tọ̀ lọ́sẹ̀ wí sọ̀hí náà ni àti òbá ti jẹ́ sọ̀hí àwọn ẹni tó ń gbé manuscript tíra yẹn jáde àwọn náà tún sàlàyé àwọn náà tún ṣèwádìí jìnnà tó ń torí ẹ̀ ló jẹ́ káfọ́ lọ́hùn mi ní ìlànà hospital náà. ẹni tó bá lọ ṣé ó lè fún omi òkun ẹni tí ìlọgbẹ ti fi lẹbùn lọ́dọ̀ àti. dáadáa kò sí àtọ̀ láàrin wọn. òkú lè fi wẹ̀ ẹni. gbogbo nǹkan àmọ́ kí wá sí kọ́ wa sọ di omi àmì. sọmọ ikú aṣàdúrà sí omi kìíní kan wà sọ di zemzem. náà parí gbẹ. sọlá dárúkọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam déyàn kírun yóò wù yín sọkú sallallahu alayhi wa sallam tó wá sọ pé muhammad èèyàn sọ pé sallallahu alaihi wasallam àmọ́ sallu ala nabiyil karim eléyẹn àkọ́kọ́ kò sínú súnà pé ká sọ fáwọn èèyàn pé sallu ala nabiyil karim kò sínú súnà àbí òye wa so eléyẹn ò sí nínú súnà àkọ́kọ́ náà kì í sì wọ́ lọ sọ fún wa pé ká láti tá fi ṣe ọlọ́run ti pa á láṣẹ anabi sallallahu alaihi ló ti pa á láṣẹ so eléyẹn ò sínú lànà àwọn sẹ́lẹ̀fù sọ̀lẹ̀ sọ pé means of telling people to be silent ìpè hàn ah, kọlu alẹnabi ẹsẹ táwọn yẹn bá ti ń pariwo tàbí òye ẹgbẹ́ mi náà wọ́n kàdá kẹ́ni tó <laughs> kọlu alẹnabi ẹsẹ rí nǹkan sọ wọn ò ní ti sẹ́ka tó eléyìí ẹ̀ kò sí nínú lànà àwọn sẹ́lẹ̀ fòfò àlẹ́ náà wàhálà ìjọ sọ̀rọ̀ nǹkan. Thank you tó máa fi pọnmi lásìkò dá tó kan ìfami tó fi pọnmi. ọkàn ìfami àmọ́ kọ̀ọ̀kan mi. ọkàn omi náà kí ni ẹ láti lè. dáadáa ọ̀tọ̀ tọba ti dagbo ẹ̀pọ̀ tó pọ̀ tó yé kò sí program. aleykum salaam kì í sẹ̀sán rẹ̀ ya rẹ̀ alakula hal islam sọ pé irú owó yẹn irú owó yẹn wàá gbà àmọ́ tó o bá gbà ọ gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ nájẹ́ ọ gbà ọ wọ́nà láti escape fún bí kéèyàn fi lakọ́ta bí kéèyàn fi kọ́ public toilet bí kéèyàn fi kéèyàn kó fáwọn èèyàn ṣòbọ̀ tó sí ládàá nítorí pé owó tí ọ̀dà ni. bẹ́ẹ̀ ni kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ti jẹ́ pé ṣẹ́ẹ̀sì téèyàn rà kìí fi owó léèyàn rà ọjà léèyàn rà so lópin ìgbà tó bá ti jẹ́ pé ṣẹ́ẹ̀sì téèyàn rà yẹn kìí ṣe ṣẹ́ẹ̀sì báńkì ṣẹ́ẹ̀sì ibi tí èsì ti rìbá léèyàn rà tí wọ́n àtúnṣe kí ṣíà sẹ́yìn tó ra yẹn kò ní padà tó lọ jókòó sí báńkì unless tí wọ́n bá máa fún yẹn ní breakdown ní gbogbo ìgbà pé iye tá a kó síbẹ̀ ni iye tá a wà bọ̀ kó síbẹ̀ ni tó fi máa subtract ní tí báńkì bá fi ń lé lórí tó kí ngbà tó bá withdraw owó yẹn tán wàá yóò bá jẹ́ tiẹ̀ ètò lé lórí rẹ̀ wàá mọ́nà tó fi bọ́ lọ́wọ́ ẹ̀. ọ̀rọ̀ à ń báńkì ò túmọ̀ sí pé báńkì lọ ra ṣẹ́ẹ̀tì rẹ̀ ní sọ fẹ́ ra ṣẹ́ẹ̀tì pz ọlọ́ra ń báńkì kò túmọ̀ sí pé ṣẹ́ẹ̀tì first bank lọ́ra àbí òye àwọn kan jẹ́ mediator ni so eléyà ọ̀rẹ́kùn sọ̀rọ̀. ó gba kìnìún fẹ́ gbádùn lọ́dọ̀ imam títí ṣe kírun àpé ẹni tó wà nulẹ̀ máa lo mic yóò ju yóò fi láǹfààní àti tẹ̀lé imam sọ pé tí bá múná lọ ń ẹ̀ kò ní nǹkan kan ṣe òye wa tó wà nulẹ̀ ètò ọlọ́lá jù ní kọ́ dárùn tiẹ̀ kí ni lè mọ́mọ́ ara rẹ̀ kò nídìí láti tẹ̀lé mic. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت